ibn Abbas ọlọ́run kò yọ ẹnu sí i nígbà ìgbà wà wà wá ń ka àwọn èèyàn ní ọjọ́ gbẹ̀rún mẹ́rin ọlọ́run ni wọ́n ó ń kó lówó fún ẹgbẹ̀rún tó pọ̀ náà jẹ́ ibn Abbas ní òǹkà wọn jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin èèyàn lọ́sọ̀dá dẹ́gbẹ́ hadara al-maut torí ìbẹ̀rù kú ikú ọmọ pa wọn lérò tó bá wọn bá fẹ́ fún mi ẹni kú ọwọ́ àbá. ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ mi tán wọn láti ọ̀dọ́ ní Abbas oníkanú thamaniyata alaf wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ. àwọn ìlẹ́gbẹ̀rún mẹ́sàn-án ni wọ́n Ibn Abbas ti sọ̀rọ̀ mi ó ní ogójì ẹgbẹ̀rún wọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wà ọ̀rọ̀ mi wá nípa òǹkà ìtúsẹ́sẹ́ àti pé ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún lọ́nà púpọ̀ ọlọ́run ọba wa tó bá fẹ́ ká mọ iye nọ́mbà àwọn yóò sọ. ṣùgbọ́n òfin kan ọ̀rọ̀ wọn mímọ nọ́mbà àwọn bíi kákàmọ́ pé èèyàn púpọ̀ ni wọn. èèyàn púpọ̀ ẹgbẹ̀rún púpọ̀ ni wọn. So, ìdájọ́ ọ̀rọ̀ wọn bá mú ma pàṣẹ nínú nǹka wọn lọ́fà lọ́lọ́run ló sọ. torí ẹ̀ ìyẹ̀jú náà ní gbogbo dá pé àwọn ẹni tí wọ́n sọ̀sọ̀ ó lè ṣe déédéé lè má ṣe déédéé ṣùgbọ́n ní èdè kúkúrú ọlọ́run ọba kò fẹ́ láti sọ yọ̀ǹkà fún wa nítorí pé kò sí ìdájọ́ kan tó rọ̀. oríṣiríṣi ọ̀rọ̀ tó máa ألم تر إلى الذين خرجوا من ديارهم مجال اليوم بني اليوم بني اليوم رأسوا nítorí ìdájọ́ kan ọ̀rọ̀ náà ká máa lò wọ́n. Bàbá ìdára bí o wọ̀rọ̀ máa ṣùgbọ́n alóríṣiríṣi ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma wọ́n ní àwọn ará ìlú kan tí à ń pè ní Dawardan Dawardan ipò kọlu wọn tó ọ̀nà ọmọ kọlu wọn tọ́lọ̀ máa ń صالح bẹ́ẹ̀ gbogbo wọn sọ wà Abu Salih wọn ní ìlú yẹn bẹ lágbọn wá sọ wá sẹ́kọ̀ ìlú kan ní ìrọ̀ bí agbọn ìrọ̀ náà wọn yẹn wà. tọ́ Ibn Abbas ní ọ̀rọ̀ ọlọ́run tó ní alam tara ila alladhi. diyarihim wa hum qulubun hadara al-maut jó ti gbọ́ ròyìn àwọn ẹni tí wọ́n jáde ńlé wọn bí wọ́n sá jáde kúrò ńlé ní ìgbà tó ń ka àwọn jẹ ìgbẹ̀rún púpọ̀ hadara al-maut tó ti pé tí wọ́n jáde náà níbẹ̀ òkú maf'ulun li ajli hadara al-maut. ابن عباس من كانوا أربعة آلاف وهم كانوا يقدرون خرجوا فرارا من الطاعون kọ́sá fún ilé wọn láti sá fún ìgbóná gbàtí ìgbóná ń jà tí ń pa àwọn èèyàn àwọn asákò lè gbé torí kí ìgbóná wọn bá pa wọn ló mú asákò lè gbé. torí de eléyìí wọn ní nẹẹsì ọgbọn lẹsẹ bí ha mọwùtún ẹjọ asálọ lùkàn tí kú bẹ́ẹ̀. ibo wa ni kò sí la subhanallah ikú ó bá sá fún nàìjíríà ó sá lọ sí Canada òun náà so ó yẹtẹ ọ̀fà fún malakul maut lẹ́ni ó kéré yẹtù màlẹ́kà àkútọ́ náà ti fi sọ yín wọ́n máa sọ yín kábi tẹ́ ẹ bá náà ni ó pa yín lójú pé yín bá pè. bàbá àgbàdo sọ pé orin ilẹ̀kùn ti hálà nílé. màlẹ́kà kú ẹ̀wọ́lẹ̀ wá màlẹ́kà kú èyí tí ọlọ́run ọba màlẹ́kà kú tó náà ti sọ ẹni. màlẹ́kà kú tó náà ọba ti sọ ẹni yọ pa gbogbo bìkìbì tẹ bá wọ gbogbo bìkìbì tẹ bá màlẹ́kà pa قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم سوف نقول بتاع الساعة أو بعدين هذا بعدين لو فعلنا نتكلم so àwọn ń sá lọ lókè tí ò sí kú wọn ti gbàgbé pé kò síbi tí ò sí kú kò síbi tí ò sí kú. حتى إذا كانوا بموضع كذا وكذا قال الله لهم موتوا wọ́n sá lọ wọ́n sá lọ wọ́n sá lọ wọ́n fi lélẹ̀ ìgbóná pa àwọn èèyàn àwọn ọ̀fẹ́ kú títí wọ́n fi sá débi báyìí. fún àwọn sá débi báyìí ọlọ́run á sọ fún wọn pé ọ̀wá kú báyìí láti sá fún gbogbo ibi tí gbóná wà ọlọ́run á ní ẹ kú mi tí ò sí gbóná subhanallah. ṣé ilé ìsìn àwọn àgbẹ̀ tó fi ní ìyẹn wà sẹ́yìn ètí kú ẹlòmíì sá fún ìlú wọn torí pé wọ́n ń para wọn fẹ́ àwọn èèyàn tètè ń kú lé ọwọ́ àṣà lọ lónìí pé kí wọ́n má bàa kú lọ kú rẹ̀ náà ló kú ibi títẹ̀ tí ń sá lọ mọ́tò tó láti tẹ́ǹtì ló ti kú ọ̀tá àbí ọ̀tá tó bákan náà ẹlòmíì fi wọn lẹ̀ ó lọ lónìí torí kí ni apàkúndé òní màmá kan tó kú tẹ̀lé ọmọ kan tó ń kú ọ̀dọ́ ǹdẹ́ kan tó ń kú tọ́ kọ́mọ́lẹ́ pé yọ wá ṣe gbogbo yàrá wọn ti kan àwọn tó lọ́kàn ọwọ́ á fi ilé yìí lẹ̀ kókó lọ pápá torí màlúkà ń fún ìwà pápá pa ibi náà ti ń kó ẹrù rẹ lọ ibi tó fẹ́ kó lọ pápá ilé tó fi gbà ló ti ṣe gbogbo ẹ̀ tọ́ máa ní máa tó ọ̀sọ̀ inú gírì gbogbo ẹ̀ tó wà lọ́wọ́ torí de lè kó ti sẹ́yìn àwọn àtẹ̀yìn sí. lẹ́yìn náà gbogbo ìyànjú ájò kámọ́ba àpò gbígbà sẹ́yìn fún èèyàn kan nánà dànù nínú ìfira rẹ̀ sí wàhálà ọjọ́ kú rẹ̀ ló wọn àbá àti ẹ̀mọ́ ní wọn fi kú sẹ́ nǹkan ọ̀rọ̀ ti kọ́mọ fi wẹ̀ wọ́n tún má sàlẹ̀ yẹn wọ́n ní kọ́mọ fi fọ́kọ̀ mu kọ́mọ bá wọ̀ kòkòrò ààrẹ bọ́ọ̀kù bóò ní ìjọba òkú náà àbẹ́ni sẹ́ni tó bá ti kí àyà kan pàtó náà kúrò àná tó bá ti lè ké lójúmọ́ àkókò òní kújọ́ náà kí ni ṣé awádìí pé kámẹ́bà àkùsà kò burú àní kọ́ máa ká lójúmọ́ kọ́ máa gbàgbé jọ̀kan ayé kárí bí ó kù yóò lè kú yóò kú náà so lẹ́yìn náà kì í ṣe pé ìyẹn ń ṣe nǹkan tó léwu lásán ní máa dẹ́yìn òkú ẹnu mi àwọn ọmọ àwọn òṣìṣẹ́ mi kẹ́ ṣé tẹ̀sí léwu pọ̀ gbígbà ní ẹ̀fẹ̀ lọ ẹ́ tíráìvà lójúmọ́ ìwà lọ́nà ah! fẹ́yìn léwu tòbúrú iṣẹ́ wà rẹ̀ léwu wípé báyà iṣẹ́ kan bẹ tètè kété yẹn bá ń ṣe òun ò léwu iṣẹ́ kí ni pé kí wọ́n máa tẹ̀kọ́ lọ́jà ẹtí tẹ̀kọ́ kò nídìí àrà kò nídìí ọ̀bẹ sá tòun náà náà ẹ̀kọ́ ó kó etí léwu kò nídìí pé ń lọ jìnnà jìnnà kíkẹ́tọ̀ kàkà pé ẹ máa ti dírẹ́fà ẹ máa wá tẹ̀kọ́ lè máa dá àti alásẹ̀mọ̀ kọmọ bá yóò kú jọ kan lónìí yóò kú ẹni tó ti dírẹ́fà tó ti fẹ́ tó fifty years fífi lọ long john nǹkan tí ó ti kú kò láti fẹ́ǹtì òkú pẹ̀lú wọ́n tó yẹ ti lọ ní kankan abẹ́rẹ́ nǹkan mẹ́rin ìgboro náà lọ́sọ̀tún kọ́ ọwọ́ dá ilé o láti di kájú nìkan ó sì di wẹ́lú èèyàn kù náà kò sí tàbí kù ìgbà tá a dé àyè ibi tí àwọn èèyàn àyè báyìí báyìí báyìí ọlọ́run ọ̀fẹ́ ká mọ̀ ni òsè sọ fún wa ọlọ́run ní fún kú mẹ́ torí wọn bá lẹ́nu yẹn mú bí sẹ́yìn fi máa dẹ́bẹ̀ wọ́ èrè lànà wà á sí ẹ̀sán wọn ò tó ẹni tí wọn bá bẹ lórí wọn bẹ lórí kò pé kọmọ Ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ kékeré yìí ti bíbẹ lórí ni wọn gbà kú nǹkan mẹ́rin sábà bí kú rẹ ọ̀nà táǹgbà táǹgbà kú lọ́yà tọ̀tọ̀ àwọn wọn kò kan náà ní wọn pàkàlù torí de lé ibà àwọn ń sá fún ìgbóná àjàkáyé àrùn tí ń pa kúkúrú tí ń pa gíga tí ń pa ọmọdé tí ń pa àgbà àwọn afura pé táwọn bá ti sáfù ńlé àrùn yẹn kò ní mú àwọn dípò páwọn ó wọn ń sá lọ wọn ń sá lọ títí wọn fi dé àìsàn. فقال لهم الله موتوا ọlọ́run bá wá sọ fún ọ pé ìgbà tí ọlọ́run ọba ti wá ẹlẹ́dàá wa táwọn àjọsìn fún ẹni táwọn ọ̀lẹ́ni tá àjọsìn fún tó yàtọ̀ sí iye òun náà lọ dáyé òun lọ dọ́run òun lọ bá àwọn ẹni àkọ́kọ́ òun lọ bá àwọn ẹni ìgbẹ̀yìn tójú bá rọ̀ òun ló rọ̀ tí ò bá rọ̀ òun ló mú mọ́ rọ̀ tóun bá ń òun ló mú mú ìwọ́n tó bí ma òun ló fún ọlọ́mọ bí ìwọ́n tó bí ma òun ló ní òun mọ́ bí ma àti ọlọ́run ọba wa yìí. tí ń bá ń fẹ́ kí nǹkan kọ́ ṣe kọ̀ọ̀kan ju kọ́ pàṣẹ lọ. gbogbo yẹn kú kò nídìí kọ́ tẹ̀ gbóná sí wọn fún kò sì nídìí ká dání gbóná burúkú sí wọn fún kò sì nídìí ká pààrọ̀ tí wọ́n mí kan tó wà ní mọ́tú ẹkú wọn tí lẹ́sẹ̀kẹsẹ̀ pé kò ká àwa nísìnyí nísìnyí ọbẹ̀ jẹun ó kéré jù wá sanwó sá ó kéré jù ó sì pọ̀ jù wọ́n á máa bó ti lọ ra kéènì wọ́n á sì máa bó ti ra gàrí tó fi tẹ̀ bá wọ́n á sì máa ti jókòó ti ná tó fi mú fèéfín tó rókàrókà ọlẹ́mà ọlẹ́mà subhanallah ṣùgbọ́n náà ọba ti wá. إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيقول àti àwọn ọlọ́run tó ń tá a bá fẹ́ kọ́ sẹ́kọ̀ọ́ kan jù sẹ́ẹ̀ kó sì máa jẹ lọ. wọ́n ń sá fún kó epo náà lọ pa wọ́n. فقال لهم الله موتوا ọlọ́run ọba wa sọ fún wa pé kú àyè. ọlọ́run fẹ́ fi yé wọn pé kò síbi tí ìyẹn fẹ́ dágbà tí ó sàmọ́ lọ́wọ́ bá lọ́wọ́ kò síbi tí ìyẹn lè gbà tó lè sàmọ́ kádàrà lọ́wọ́ akọ́lẹ̀ ti gbẹ̀jẹ̀ mọ́ ẹjọ́ kú rẹ̀ ló ibi tó bá bá ti kọ́kọ́ kù sí ló kù sí à ń sá fún bòòlù ká mọ́ ẹ̀kọ́ tó lọ́n fẹ́ mú fún wa níbi. ìmọ̀tọ́ lọ́n kan dá. ọ̀kan nínú àwọn anábì ọlọ́run tọmọrọ àríyìn nàbí yomina ẹnbíyà ọ̀kan náà àwọn anábì gbàbí tí wọ́n wà kọjá ọba gbogbo wọn ti kú kalẹ̀ èèyàn bíi ẹgbẹ̀rún mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn kú kalẹ̀ ọwọ́ abẹ ọlọ́run ọba ẹ̀yìn yọ iye ìyàwó kọ́nà wọn wù àgbọ̀ wọn ó tún ta wọn jù. so ọlọ́run ọba wa fa àṣeyà ọlọ́run ọba jù wọn. ابن عباس اللي يقولوا الله ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم جوز nípa àwọn èèyàn tó ṣe wípé kọ́rọ̀ ojú omi ń di ààrẹ ẹ̀m wọ́n ti sá jáde kúrò nílé wọn tọrọ bá dọ̀rọ̀ kú kò sí ń tọ́ pàtàkì mọ́ lọ́dún yìí ilé rẹ̀ yọ pàtì yọba nínú ilé ni kí wọ́n sí mọ́tò rẹ̀ yóò jù ẹ̀ yọba ní mọ́tò ni ó ti sábà bí ikú rẹ̀ ilé ìtajà rẹ̀ yọ pàtì máa ń bẹ ní fún bọ̀ wá bọ̀ subhanallah. ṣùṣùgbọ́n wọ́n ní wọ́n máa dàrí ńlá ẹ̀yà màdàfàl máa fẹ́ ṣọ́ọ́ wọ́n máa yọ̀wọ́ ní àmọ́ ìjọwọ́ kò sóògùn tó lè gbani lọ́wọ́ kò sóògùn oògùn mọ́ kò sí kíní kan àìkú ire àìkú wọn lọ ní baálẹ̀ ọ̀rọ̀ òkè òní kú mọ́ láéláé náà <laughs> kọjá àìkú baálẹ̀ ọ̀rọ̀ báwo torí pé tó bá jẹ́ pé àìkú ni máa ń bẹ àwọn oníwà láyé lọ sẹ́wọ̀n pé ilé ayé tó kún jù àyè ò gbà àwọn kan sún fún wa làwọn ti gbọ́ síbẹ̀ ẹ sì kó ojoojúmọ́ làwọn náà sùn àbí bẹ́ẹ̀ kọ́ ojoojúmọ́ náà sùn ẹ lè pa àǹgbó náà bàbá ọmọ ọmọ wa tó máa wọ awọ wa ah, ọmọ ìlú ń gbó bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ń gbó mọ̀ mọ́ bàbá sẹ́yìn bá ti ń gbó àlọ́ àlọ́ àlọ́ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tó ṣùgbọ́n mo ti ti gbà tó dé wọn ò parí pẹ́nìkan ní tí pẹ́nìkan ti wáyé lónìí o bẹ́ẹ̀ náà nígbà ọlọ ọlọmọ èèyàn tó ti lọ lónìí ọlọmọ èèyàn tó dé lónìí ọlọmọ èèyàn tó dé lọ́la ọlọmọ èèyàn tó lọ lọ́la bẹ́ẹ̀ tó bá yẹ pé ìlú tí wọ́n ti máa ń sìyàn sórí tẹ́lẹ̀ bá gbé ẹ lọ wòran bẹ́ẹ̀ wò kẹrì láàrin gbogbo ìṣẹ́jú márùn-ún mélòó wọn gbé wá ẹ hàn pé ní Yorùbá lẹ́wọ̀n ọ̀dẹ̀ ni ah! pé ilé pọ̀ wọ́n para pọ̀ para wọn báwo àwọn èèyàn ń kú ni bẹ́ẹ̀ náà ni tẹ bá wọ sípù ẹ̀wò láàrin sẹ́jú márùn-ún ọmọ mélòó wọn bí. tó bẹ́ẹ̀ náà kálukú ń sún fúnra kálukú ń sún fúnra. tó ń torí délé ọlọ́run fún wọn mú tú ẹkú bíi tẹ̀ dé òun tó máa àyà lẹ́yìn náà ọlọ́run bá wá jí wọn ọpẹ́ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nípa pé ọlọ́run ọba a máa pààyàn a máa dìyàn ayé lélẹ́yìí ti ṣẹlẹ̀ o kọ́ọ̀lù lọ́hùn wọ́ọ̀hùn mútú fèdóníà tó mọ àyẹ̀hùn fèdóníà ọlọ́run tó fún ọ pé ẹ kú báyìí wọ́n sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì tún dí wọn nílé ayé náà kó tó dọ̀ wọ́tọ̀ wá ní gbogbo lọ́wọ́ ti di yàn tó ti kú tó ti pẹ́ fún. وضرب لنا مثلا ونسي خلقه kèfèrí ọ̀kan náà kèfèrí mọ́tà ọwọ́ ń kòwé bọ́lọ̀ wọn ó ti gbàgbé bọ́lọ̀ wọn bá ti ti dá òun kí ni kìlẹ̀ tẹ̀ dá òun. قال من يحيي العظام وهي رميم omi ìgbọ̀n wa fànàbí sallallahu alaihi wasallam èèmù tó ti pẹ́ tó ti kẹfun tó ti pé bẹ́yàn bá fọwọ́ tẹ̀ báyìí yóò ti dẹ̀kun oníta ni wọ́n sọ dàda yìí lẹ́yìn tó ti kẹfun wọ́n sọ kọ́ lọ́nà kan jìwà jìwà báwo subhanallah ọlọ́run ló ti gbàgbé bá a ti dá òun àwọn agbẹ́ntẹ́lẹ̀ kí n ajá mọ́nárì hal ata ala al الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ìròyìn ìròyìn ìgbà tó ti lọ kọjá kó tó nǹkan bí. ẹ wá ti lọ nígbà táwọn jámà kankan tá a mọ̀ wá kankan kó tó dìgbà náà kò sẹ́ni tó mọ̀ ọ́ ẹbí ọdún kan fún ọdún tí wọ́n bí wa ta ló mọ̀ wá tí wọ́n sì ń sáyé àbí wọ́n ń sáyé wọ́n ń sáyé òun ń yọ ibi títí ń yọ ń sì ń wọ̀ ibi títí ń wọ̀ bẹ́ẹ̀ ló ti ń rọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ń jà bẹ́ẹ̀ ni èrè oko ń jáde bẹ́ẹ̀ ni gbogbo dáadáa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àìdáa ń tún ṣẹlẹ̀ ìgbẹ́ láyé ìrọ̀lẹ́ kankan fún àti ìgbà kan jẹ́ nǹkan kan tí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀ tí wọ́n ti bí years ago àwọn bàbá mi wọ́n ma ha torí kó fi tó ọgọ́rin ọdún ẹ̀yin wọn á pé ọgọ́rùn-ún ọdún tí ti bí ẹ̀yìn bàbá sá tó <laughs> torí pé àtàwọn àtẹ̀yìn bákan náà ìgbà kan ń láyé tá a kankan tó wa. bàbá màmá wa gan ìgbà kan ti lọ tí wọn ti ẹ̀ mọ̀ wọn láyé bàbá ńlá wa ìgbà kan tó tó fi dórí ànábì ádámà gan alayhi salam àìmọ̀ ìgbà ti lọ lórí fọlọ́ ọba ti ń dẹ́yà sí nǹkan kan tí mà déyà ṣùgbọ́n ànífà yé èèyàn tí ọkàn máa tẹ̀lé gàùgàùgàù kí ọmọ tètè kò sí rú ọ torí di eléyìí eléyìí fi hàn wá pé ìgbà tí kékeré yẹn tí wọ́n ń dáná wọn bí wọn níbi tó wá àtẹlẹ pé máa ń yọ ìyẹlẹ ẹwọ àmọ́ wọn yọ ọ̀rọ̀ mi sọ fún mi alẹ ní tó lágbára láti lè yí eegun yìí lẹ́yìn ìgbà tó ti kẹfún Ọlọ́run ti gbà bí bá ti dáhùn ṣé àwọn èèyàn yìí náà ní ẹ dákun bàbá mọ̀mọ́ wa máa san lálẹ́sì kó láti lè yàn náà kò sí bàbá tó lè ṣe kò sí sí màmá tó lè ṣe kò sí torí tó bá fẹ́ máa san lálẹ́sì rọ ọkàn tán rẹ̀ jẹ kọjá lára ìyàwó rẹ̀ àìmọ ìgbà lọ ń tọ́ ọ dànù sọ́dẹ̀yàn ní nǹkan ọmọ sọ́dẹ̀yàn èèyàn sáyẹ́ǹsì ẹ ní thousand upon thousand upon thousand of living organs lọ́wọ́ ànínú omi yìí ibi tó lọ́n bá fẹ́ sọ gbogbo wọn di yàn á ìlú òkú bá ọ̀dà ẹmu wọn kẹsì kẹsọ wọn di yàn kí ló kù sẹ́mi pé gbogbo eléyìí ẹ̀yìn àwáwí ni ẹ̀yin bá wa tẹ̀lé méjì nínú rẹ̀ méjì péré ọ̀dà kòkòrò méjì pọ̀ ẹ bá wa tapá káfí fún ẹni tí ọ̀la pa tí wọ́n lè dé kálá subhanallah tó màmá tó lóyún ní kò lè sọ olóòkà yìí pé kìnnìkan kìnnìkan máa ń rìn inú bí òkòló ẹ kìnnìkan ẹ wá yẹ òkòló jáde ngbọ bá yẹn lọ́wọ́ ẹ̀ dá ojú ti ń di bí ń gbá mi lẹ́sẹ̀ subhanallah olóòmà ọlọ́wà náà ni wọ́n fẹ́ ibi kọ́ dọ̀ wọn ebi kọ́ náà ti ta wọn bókin ló ti tá àmọ́ gbàgbé àti gbàgbé ibi tá a ti wà àti gbàgbé fún àwa ìlú àwa ìlú ànọ́fẹ̀ ọlọ́wà bá ló mú àwọn ẹ̀dẹ́yìn òun náà ló tún káwá kó lórí ilẹ̀ nígbà tá a ti gbogbo àtúntò torí ìdè lẹ́yìn ọkọ rẹ lọ fún ọmọ ọmọọmọd ọlọ́ni káwọn ọmọ ọ̀dọ́ àdó kò dé ọ̀hìn ẹ̀hìn lẹ́yìn ẹ̀ṣẹ́ àhá ọ̀wọ́lẹ̀ mọ́rọ́ wọ́n bí kò lè ọ̀sìn àlè sọ fún wa dá ló pípé ọba tó sẹ̀dé egun yàn lákọ̀ọ́kọ́ gbà nígbà tí o jẹ́ tí máa jẹ egun tó mú máa jẹ egun òun náà ni ó tún dájú. àwọn èèyàn àwọn ti máa pé àkọ́kọ́ ṣe nǹkan ló le jù àti túnṣe kò ṣòro ṣùgbọ́n àtàkọ́kọ́ àti kẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run ṣe yá gbogbo wọn torí gbogbo ẹ̀ náà àti ìdàkókò àti ìgbẹ̀yìn àtẹ náà ń fẹ̀yọ̀ torí délé ọlọ́run ti mọ gbogbo ẹ̀dá ẹ sọ fún kọ́lọ̀ mọ gbogbo ẹ̀dá wọn ò ní gbórí ẹnìkan sọ́nù ẹlòmíì sábà pé ńgbà tá à ń kájú ni tó ní náà lábẹ́ ju gbogbo ẹ̀ abàdàn <laughs> subhanallah a ọlọ́run bá wa gà wọn ò sì ní ṣèèṣì wọn ò ní ṣèèṣì pààrọ̀ ẹsẹ̀ kan fẹsẹ̀ ẹlòmíì. ẹsẹ̀ kálukú iná ni ó gbé dìde tó bá dúró ọgbẹ́ ní àlùfẹ́yàmà èyí tiẹ̀ wá ga jù náà ní ọmọbìnrin yìí. rí pé o ti ṣe kú bọ́mọdéyìn rẹ ti ṣe wà bẹ́ẹ̀ náà lọ́ọ́ bá bọ́ba tí ń jọ bẹ́ẹ̀ dà ọ̀fẹ́yàmà ètò wẹ́jù náà ẹ̀dá ni wo gbogbo èèyàn kọ̀ọ̀kan ẹ̀rí bọ́mọdéyìn kálukú ni ó kálukú ọjà dé tẹkọlẹ ọsùn kéke kó sí wàhálà kékeré ẹrí tẹlomi ọkọ náà tẹlomi ọbẹjú itu. ọtẹrin tẹlomi ọfẹ tó ọba tí ó wàá ṣe gbogbo ntọ wẹ yìí ẹ̀dá tí wọn lè ṣe mistake kéke kó wọn fi ẹsẹ̀ gbé síra wọn wọn fi apá gbé síra wọn pé kíni kì í ọba tí wàá gbogbo nǹkan rẹ bíi ní kálukú tún bára ọpọlọ rẹ làákà rẹ yóò tún padà torí máa ń bí ọdún ìrìkò síbẹ̀ síbẹ̀ síbẹ̀ òtún ní jiyàn torí pé gbogbo àwọn ọpọlọ táàbí gbàgbé láyé o yóò jí pépépé ní jọ́nà ò ní ìdíkọ́ tẹ̀tẹ̀ máa mú kú mú kan pípé bóyá oògùn sọ yìí ìsọ yìí ìsọ yìí dandan jọ̀gbìn dàrúkìyàn nítorí pé kò sí ọgbọ́n àpárọ̀ subhanallah torí ju eléyìí ọlọ́run sọ fún ọ pé wọ́n kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti fi eléyìí jẹ́ ọ̀kan nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú wípé látàyé ń bì lọ́lọ́run ti pa àwọn kan ló ti jí wọn ilé ayé ń bì ló ti pa àwọn kan ló ti jí wọn àpèjúwe kan nínú àpèjúwe tuntun wa náà ni ọ̀kẹ́ lẹ́dí mọ́rọ̀ àlà kọ́rìyàtì wọ̀ ìyà kọ̀wéyàtì àlà òṣìṣẹ́ قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعد سبحان الله àpèjúwe mi ní tẹni tó tún gba ìlú kan kọjá tọba gbogbo olùdáwòrò gbogbo ara àbẹ lọ́lọ́run ti pa ọwọ ni báwo báwo ìgbà wo gan lọ́lọ́run tó lè dírò àwọn eléyìí lẹ́yìn fún wọn káṣẹ fọlọ máa jí wọn máa jí yàn gbà wo tó wà lè dírò àwọn eléyìí tí ọlọ́run tẹ jí wọn bí. wọn lẹni tó ṣe bẹ́ẹ̀ wọn náà ní ọ̀záyìrù ẹ̀rù ọlọ́run ti ń jẹ́ ọ̀záyìrù táwọn ìyàwó ti ń pè ní kébọ́nù wáàd pọmọ ọlọ́run وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم mi ẹ̀fùwá ehim àwọn Yahudi wọ́n ní Uzairu ọmọ ọlọ́ni Nasara àwọn náà wò tuntun wọ́n ní Ànábì Isa ọmọ Maryama ọlọ́ọ̀lọ́nkùnmába àwọn náà lọ́mọ ọlọ́ni ọlọ́ni ìsọkúsọ tí fẹnu wọn sọ nìyẹn kò sí ẹnìkan tó lè mú wa lórí ọmọ àmọ́ ti sáábà táwọn afẹnu sọsọkúsọ táwọn afẹnu wéwèkówè ọjẹ ìmọ̀ sọkúsọ ti pọ̀ jù nínú tí wọ́n ń pè lọ́nà àbí pè lọ́nà ó ti dáná ọ̀dà yóò sì tún lọ́mọ rẹ̀ kí ẹ̀yin náà rí gáyà tó ń fi tẹ̀ náà pọ̀ àtàkùtọ̀ wà ń bẹ̀ ọ́n kó tó kù ọ̀dà ẹ̀sìn lọ́dọ̀ ọmọ rẹ̀ kí tẹ bínú tọmọtẹ́yìn náà bí ti ń dé yín lọ léwu èyí lẹ dá wọn ní ah, àwọn dá ókè báwo lẹ́yìn tó wá lọ. rùzẹ́yìrù táwọn èèyàn dé pé lọ́mọ ọlọ́run olọ́gbà ló yẹ kọjá ọba pẹ̀lú ti da ooru ó báwo báwo tó tiẹ̀ ṣe é ṣe kọ́ lọ́wọ́ àwọn ilé ńlá yẹn dájú gbogbo ó ìlú nípa ọ̀rọ̀ ìké sọ̀rọ̀ yẹn kálá ń kọ́ bá ó ń wò pé á ah, ó ìlú gbogbo alódì di ayé láti tó tó lọ sí ń dáyìn ìjọ gbẹ̀ndà àgbẹ̀yàmà lọ́lọ́wọ́ sọ fún wọn kálukó dìde kóòlù fẹ̀yọ̀ kò mẹ́dídé kálukó sì dìde ṣùgbọ́n pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ ọ́ pé ẹja máa yẹ ẹ́ máa níwà wò sẹ́ẹ̀rí àti máa fún wọn bá gbọ́ wọn bá gbọ́ nǹkan kan àti gbére ẹni sórí òṣùwọ̀n nǹkan mìíràn ẹnì kéde ìsìn gbogbo wa sọ fún àgbàgbé dàrú kìí á máa bọ ìgbéǹde nígbà ẹ̀rọ mi wà ní àjọkùn jọ mi ọmọ ọ̀hún káwọ́ káwọ́ tó sì ṣe ṣe thousands upon thousands upon thousands of years làwọn èèyàn ti ń bẹ láyé gbogbo wọn kú ṣé níjọ wa ni bèbè náà ń bẹ wá náà àbí òye wa tí wàá tún gbogbo àná sọ pé abẹ méjì dé aṣọ méjì ti ṣe ọlọ èmi àti bẹ́ẹ̀ àrùkè àmọ́ bá ti wà ní ìyẹn ni kékeré ṣe bá a ti wà ní kékeré ṣe bá a ti wà ní ọ̀pá ìka àbábẹ̀là ọ̀pá pọ̀ mẹ́tàrin ìbá ti wà ní. ó túmọ̀ sí pé nǹkan kan yà wọ́n. dídí ànábì àmì pépè ní àmì àmì ti dé ẹlòmí wa wọ pé but today àti rí one thousand four hundred and àbí so ṣé hmm? ẹnu wọn gbà á <laughs> máa ọmọ wọ pé ṣé gbèǹde ti wà yọ wà ìnáwó yàrá ònàwó báyìí wọn náà rọ ọhún kọrí ibà ilẹ̀ wò kọ́kọ́ ẹ ọlọ́run ló súnmọ́ wàláì tí ọba ti bèèrè àlùkìyàmà á ìyọ́ jẹ́ àwọn ẹrú ọlọ́bì ìdùnnú ní bèèrè àlùkìyàmà jẹ́ fọlùbàbò dúdú tí ọba ti bèèrè àlùkìyàmà ìyọ́ jẹ́ àwọn ọ̀lẹ́gbẹ́ ìdùnnú ní bèèrè àlùkìyàmà jẹ́ fọlẹ̀ tí wọ́n yàn jẹ́ tí ọba ti bèèrè àlùkìyàmà á ọ̀daràn tó gbélé ayé sẹ́lọ̀ kọ̀ọ̀bá lórí nǹkan mú jẹ́ gbẹ̀ndé àkùnyánu ní ìjọ gbà fọlọ. gbàtọ́ náà bàbá ní kò bó ń fọwọ́ lò ẹ̀rà mú ẹ̀sọ́ sí lẹ́sẹ̀ tọ́pá ń pẹ́ sí lẹ́sẹ̀. ثم الجحيم صلوه ẹ̀yà iná iná jẹ̀hímù ní kí ẹ máa mú lọ kọ́lọ̀ kí ló wí lára. èsì jọ́ sọ́fà ó débi tí ẹ mọ̀ pé ayabẹ̀ àti wàá kó bẹ́ẹ̀ ọ̀sán àníbẹ̀ làwọn máa wà. kọ̀wá máa bẹ́ àbùkù ńlá sẹ́mi pé tó bá wọ náà kò sẹ́ni tí ó wọ náà pẹ̀lú àpọ́nlé ọlọ́dà kò má ti wà lọ́wọ́ náà gbogbo ẹni tó bá wọ náà dàbùkù àbùkù ni ìyá lúlù òní tó wíwọ́ fáwọn ọ̀daràn nínú náà. ọlọ́wọ́ bá ní sọ́mùmá fi ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ tẹ̀ ń dọ́rọ̀ ẹ sọ sínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó ṣe pé gígùn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn ó jẹ́ àádọ́rin ìgbọ̀nwọ́ ẹ̀dá sọ ẹ̀ mọ̀ pé ọ̀ràn dojú àmì ẹ̀fọ́ wọn sọ pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n sọ sí wọ́n sọ sí lọ́wọ́ sọ sí lẹ́sẹ̀ gígùn rẹ̀ jẹ́ àádọ́rin ìgbọ̀nwọ́ akramakumullah láyé ń bí tẹ bá àlọ́ sípìtì tí wọ́n mú ẹlẹ́wọ̀n kan wá ẹlẹ́wọ̀n yẹn. tó ṣẹkẹṣẹkẹsí lọ́wọ́ papọ̀ mẹ́sẹ̀ ọwọ́ atúnkùn ìgbọ̀nwọ́ mẹ́ta sílẹ̀ sẹ́yìn ìgbọ̀nwọ́ mẹ́ta sẹ́yìn wọ́n ń wọ́ lọ kúrú kẹrẹ ìgbọ̀nwọ́ mẹ́ta ẹ̀ máa wò pé káàdì eléyìí ọ̀ràn tó dá yọ kọjá sísọ yọ si sísọ tí ì ṣe àwọn tó fẹ́ ti kú tí ì ṣe ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ìwà abọ́ abọ́ tí ó gùn lẹ́yìn rẹ̀ ẹ̀ kọjá ìgbọ̀nwọ́ sẹ́fúntì láìlà ìlọ̀mọ́ sẹ́mi pé nǹkan ti ẹgbẹ́ sẹ́fúntì yá ẹni tíyẹnì títún wọ́ ọ́ bọ̀ lẹ́yìn pé ẹ́ eléyìí àwọn ọ̀gá mi ní kádàrà tó bẹ́ẹ̀ ni wọ́n ti ti fáwọn ọ̀gá mi tó gbẹ̀dẹ̀ àwọn pé torí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ sí ẹ̀mí tí wúlò kéré máa jọ kán nípa àkógbèdè àríyá náà bọ̀ gbẹ̀ndà kẹ́hìnmà tẹ̀sí tó rí yẹn oríṣi méjì ni gbẹ̀ndé kékeré àti gbẹ̀ndé ńlá ìgbẹ̀ndé kékeré òun náà ní kéèyàn ó kú tọ́yìn tó bá ti kú ìgbẹ̀ndé kékeré ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní rí àmì ibo ni wọ́n padà gbé fáìlì rẹ lọ́jọ́ gbẹ̀ndé àfẹ́yàmà níbo lọ̀rọ̀ rẹ ọjà sí gbogbo ẹ̀dọ́ wọn ta ìgbìmọ̀ wọn kàn jẹ́ pé tó èèyàn lè gbọ́rọ̀ wọn náà lànà ìṣòwò àti ìṣòwò pé tí èèyàn bá ti pé àwọn ń bẹ̀rù pé ẹ̀ní ìsinra yín máa ń bẹ bá kú àwọn ọba bẹ lọ́rùn kẹ́ wọn gbọ́rọ̀ táwọn ń gbọ́ nínú orú ìyá ti jẹni tó wà ń pàápàá jùlọ ní ìsìn ìsáré mẹ́rin lẹ́ẹ̀sì lè yín àwọn òkú tó wá wà ní gbogbo olú àtọ̀tọ̀ wọn pé òun tún gbé ooo wọ́n tún gbé fún wọn yíbọn ooo sẹ́mi pé ẹ kò kó làgòlè àkọ́kọ́ nù pé a torí ẹ̀sẹ̀ ní ráyè fẹ́ wú kíni ọ̀kan mi tọ́ ẹ̀kejì òkú mi ìdọ́ba kú ibi tí wọ́n máa gbé lórí o ẹnì kan ò ní kọ́ ọkàn pé kátúgbó wọn náà lọ bí ya sọlọ́lá ìfẹ́lẹ̀ ẹni tí ìbá ti bẹ̀rù pé ẹ̀sìn ní gbéra ẹ̀ ti máa. àwọn ọba bẹ́ẹ̀ náà kó mú ìmọ̀ gbọ́rù dáhùn ń bọ́ nínú ìyá tí ń jà ń tó àrùn sáré ẹni tí àbá tọ́ sínú. ìkẹ́ni bẹ́ẹ̀ ń ta ìyá ń ẹni tó bá ti fẹ́ kó rí kẹ̀ ẹni tó bá ti fẹ́ kó jìyà ìyá ni ọ wọ́n sìyàn wọn ò sìyàn kò pé kọ́ mọ́ sí àtàrí ìjọba jẹ́ ní ìyá kò sì pé kọ́ mọ́ rí kẹ́ ìjọba jẹ́ ní kẹ́ alẹ́ tí kìnnì ń jẹ gan-an bó lẹ́tọ̀ sí àtàrí yóò jẹ so bó bá lẹ́tọ̀ sí sí kẹ́ àtàrí yóò rí tọ́ eléyìí náà ti jẹ́ ìgbà tó ń sọ pé báwo lọ́nà ti lè jí àwọn èèyàn yìí ọ̀kọ́ rẹ̀ lọ́kùnrin fa àbájáde lójijì tọ́sọ lọ́nà ti pa ọlọ́run fẹ́ fi ti àpèjúwe fúnra rẹ̀ fẹ́ lómi ìjọba ìdàrú ìyá tó ń bàbá àdá lẹ́yìn náà lọ́nà tó ṣáájú nílẹ̀ ayé kọ́ọ̀lù kẹ́mílẹ́dẹ̀ ọlọ́run ní ìgbà mélòó ló ti ṣe náà ìta pa ọ́ kọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ tó yẹ wọn ọ̀hún bá ọmọ yẹ wọn ní ìlòjújọ́ kan lọ àbí some hours subhanallah qala bal labithta mi'ata 'amin ọlọ́lọ́gbọ́rọ̀ ọdún ló ti lò. sọ̀rọ̀ kí tẹ̀yàn bá oorun yẹn yóò yẹn fa torí kí tẹ̀yàn bá sun wákàtí mẹ́wàá ní sábà tó ti gbé àkúmọ̀ mo sùn náà ní tó ti jí mi ẹ ti di wákàtí mẹ́wàá tó bẹ́ẹ̀ náà lọ mí yẹn tó pé yóò ti sun sun sun sun yóò ti falalala yóò ti hàn wọn yóò ti mọ yọ ara dé lẹ́nu ẹ̀ẹ́dì ọlọ́kẹ́rùn-ún ẹ̀ bẹ́ẹ̀ kọ́lẹ̀ kan mo tún bá. ẹ ti ṣe ten hours náà tó bẹ́ẹ̀ náà ni ọlọ́mọbi ìgbà méjì lẹ́yìn ìgbà tá a pọ̀ ọlọ́jọ́ kan àbí àwọn wákàtí kan tó tẹ̀ tọ́jọ́ ọlọ́ni ọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́bi tẹ̀mí àtààmì ọlọ́ni ọgbọ́n ọdún ló fi lò kábíyèsí ọdún ún ọdún fẹ́ẹ́ mọ̀ pé òun ti di kábọ́ọ̀lù kánà tí ọ̀sẹ̀ lérí kò dé yàn má wọ́n ti kọ́ gbọ́dọ̀ kí ni ń dé egun rẹ̀ gan kí ni ń jẹ́ fún egun rẹ̀ ẹ fún egun rẹ̀ gan gbogbo ẹ̀ ti kóra ọlọ́wọ́n á ní tiẹ̀ ò tí ì tó o kó o fi lè bá a mọ́ tani ń jọ lọ èyí tá ojú kò tí ì tó o. فانظر إلى طعامك وشرابك لم يتدنه wo oúnjẹ tó o gbé lọ lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn wo omi tó o gbé lọ lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn nígbà tó ń rìn ìrìn àjò yìí kan náà tó rìn débi tó fi sọ́ńtọ́ tọ́ ká tó pa ọ́ tọ́ oúnjẹ wò tọ́ omi wò kò tí ì kan kò sí tó ṣe wọ́n láàrínlá tó ọlọ́run kọ́ tọ́ wò eléyìí ò tún sí ìtò. wọ́n ń bọ́ra ilẹ̀ lẹ́hìn máa rí kẹ́hìn bá nù wanzur ila himarika ọlọ́ni wa wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó gbóńjọ yẹn wali naj'alaka ayatan linnas afẹ́fẹ́ wọ́n ti nǹkan mi fáwọn èèyàn ah, kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbóńjọ yẹn ọlọ́ni kọ́ máa wò kò sí kẹ́tẹ́kẹ́tẹ́ wá rẹ ọmọ máa wò tó ara ti kó fún kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́jọ́ ọmọ níbẹ̀. wanzur ila al'idhami kayfa nunshizuha ọlọ́run ní kò di egun kí egun kẹ́tẹ́kẹ́tẹ́ wọn tó wájú ẹ̀ fẹ̀mọ̀ pé fẹ́ túlẹ̀ torí fi ń kọ́ mẹ́dísìn fẹ̀mọ̀ pé kí lọ́pọ̀lọpọ̀ tó ọlọ́run á ní kí egun yẹn kọ́ máa dira mú orí di ọrùn mú ọrùn di àyà mú àyà mú ìbàdí di ẹsẹ̀ mú à tó ń gbò orí egun ọlọ́run kò sí ìyá ọ وانظر إلى العظام كيف ننشزها ẹnjẹ lọ́ra máa wo àwọn egun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ bó làwọn sun pọ̀ tí gbogbo ẹ̀ ń sọmọ́ra wọn tí gbogbo ẹ̀ ń sọmọ́ra wọn tó ń mọ̀nà fún lẹ́yìn rẹ̀ a abẹ́ràn bò ń sì ń báyìí pé eléyìí ni èrè àṣà kò sínú pé wọ́n ní wọ́n ní máa wo ẹran bu egun lẹ́ẹ̀kan náà. فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير nígbà tí gbogbo eléyìí hàn sí ó ní ah Muhammad adibayi pé ọlọ́run bá lágbára ní lórí gbogbo nǹkan. èyí sì rẹ̀ ní olùfẹ́nu sọ pé àná yòòyì hàlìhì náà kò bá dàbọ̀ fi hàn án láì. ebú lọ́nà tẹ̀lé tẹ̀lé yìí kò lè sọ̀rọ̀ ẹ̀ mọ́ láyé yìí. bákan náà tó ọlọ́run ti mú àwọn àpèjú ìdúrà àwọn ìlejì funfun àwọn agbọ́ ànígbà àwọn aláríyànjiyàn ti ìtàkùn ọlọ́run ti bá àwọn ọ̀pá lọ́nà sọ ọlọ́run bá fi mú àwọn àpèjú ìdúrà lẹ̀ àpèjú ẹ̀mí tó náà ti ní tẹni tí wọ́n pa nínú àwọn Ísírẹ́lì tẹnìkan kájú pa wípé bàbá yẹn kò tètè kú lójú jẹ onìkan ní òfin jogún rẹ̀ bàbá yẹn jẹ ọmọ ẹ̀yà bàbá jẹ ọjọ́ ń kú rẹ̀ òun tó ń jẹ ọmọ ọmọ ọmọ ẹ̀yà bàbá yẹn nìkan ni bàbá yẹn láyé bàbá yẹn òbí ma onìkan ní òjogún rẹ̀ ó tún wá wò pé ọ̀pọ̀ yìí ò tètè lọ ó sì lówó gan kò lọ kò lọ á ah! bàbá pa bàbá ń bàbá kó lè bá tètè rí dúkìá jẹ bàbá tó pa bàbá ń bàbá kó lè bá rí dúkìá jẹ ọwọ́ awọ òkú rẹ ọlọ́wọ́ sẹ́nu ọ̀nà lónìí kó lè bá kó ń tẹ̀ lọ́pa níjò wá lèèyàn adájú pé ah! kọ́ òun náà ní fẹ́ gbé sẹ́nu ọ̀nà rẹ̀ yóò lọ wọ sínú gbókan ni tí máa ń sì tún wọ ọ lọ kò ní fi awọ ọwọ́ rẹ̀ kán yóò kí nǹkan lọ́wọ́ ni ó fi wọ ọ mọ̀ ní pé ńgbà wọn bá ń wádìí wọn ò rí ojú ọmọ ọ̀ká rẹ̀ wọn fi mọ ta lọ́pàá bí ó sì jọ lọ́pàá ta lọ́wọ́ débi tọ̀ wọ́n wá wọ ẹnu pé ọpọlọ ọ̀daràn náà kú wọ́n pààyàn ọwọ́ tún wọ ọlọ́fẹ́ náà náà lómìn pé kí wọ́n lè bá àfẹ́sùn rẹ̀ kán àwọn ọ̀jọ̀gbọ́n sì pé àà èyí dájúdájú kọ́ páàyàn kó tún wá sílẹ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ ó lè ṣẹlẹ̀ o àbó kéré wọn á bẹ̀rẹ̀ sí ti fira ọlọ́pàá àfẹ́sẹ̀ mi àwọn ọgbọ́dọ̀ jẹ́wọ́ náà gbàdọ́rọ̀ ìpọ̀ nǹkan mẹ́wọ́ àlẹ́ yẹn tán pa àkókò ká máa bí wọ́n bá ti yanjú ọ̀rọ̀ rẹ̀ o tún ní ká pa màálù. alẹ́ mi mú bá rẹ̀ islam ní tọ́lọ̀ ọba wí ọlọ́run àkókò pa bí ọlọ́run bá rẹ̀ kọ́ sọ fún wa màálù wò sórí tán ọlọ́run bá ní màálù yẹn lábárí bọ́ọ̀nù wàlẹ́ àbíkúrọ́nù àwọn àrùn bẹ̀yìn nàlẹ́ فافعلوا ما تؤمرون إذا ركوا إذا sọmọge ńbẹ láàrin kò tí ì gbó ìdí sọmọge ẹtùtù sí ńtọ́lọ̀ nípa yín láti. wọ́n ní ó dọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ pẹ́pẹ́ yóò yé lẹ́nu máa lẹ́wọ́ ló hà. subhanahu báni pé ọlọ́wọ́n bá rẹ ó sọ fún wa kí n bọ́lọ̀ màálù náà náà rí. tọ́ sẹlẹm ó tún bí ọlọ́run ọlọ́run bá ní. قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين ọlọ́run ti ń gbé gbóná fún abọ́ màálù yẹn o aláwọ̀ yẹn yẹlò ẹ̀rọ pé nílùú yìí nìsín ní nàìjíríà tó máa ń lọ wá màálù yẹlò wa wà gbà fọlọ ìwádìí yẹlò lásán o fáàkì ọlọ́ọ̀nù àyẹ̀lò rẹ̀ yọ gbóò kẹsẹ̀ gbọ́dọ̀ yẹlò hmm, ọ̀yọ́ níbẹ̀ bá ti rẹ̀ tó yẹ títí yẹlò. kò tún àmọ́ lórí ẹlẹ́yìn tó sọ̀rọ̀ náà lórí gbogbo ẹ̀ tó bá rí inú rẹ̀ ó dùn kíkà àlọ́ tó bá yẹlò tó gbò tí ò dùn èèyàn nígbà tí èèyàn rí jésù lọ́lọ́run. tọ́ ọ̀dọ̀ lọ́rọ̀ lọ́nà ọ̀rọ̀ bẹ́ẹ̀ يبين لنا ما هي إن فاقع آه، لو لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا آخر آه، آه، ما نريد يدجسوا بعد تبقي الله بارك وصفوا ما يوي وكاين <laughs> سبحان الله قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شيء فيها ọlọ́run tó fi pọ̀ fún wa. ọlọ́run ní màálù yẹn o ìdè màálù tó ṣe é pé ẹ̀fọn sẹ́ẹ̀sì o ìdè màálù yẹ pẹ́rẹ́ o ọba ọba nínú màálù ní kí ṣiṣẹ́ nǹkan máa jẹun ní. kí kì í sì bá nìkan ni. láti ẹsẹ̀ fi hà kò sí àlékún kan lára rẹ̀ pébi tí wọ́n ti lù ú rí nì tí wọ́n ti nà lẹ́gba ló léyìí àwọn àgbọn fọ̀bẹ ma wọ́n fi náà máa pé kí ni kò sí nǹkan kan ṣe ọba ni <laughs> so ẹ wá máa wo lẹ́yìn gbogbo gbàtí nǹkan wá lè lọ kọ́ọ́lù ẹnẹjì tẹ̀bí lọ́ ọ̀sẹ̀ tẹ̀ mú jí sódodo wá nù báyìí. <laughs> tẹ́sí pé tẹ́lẹ̀ gbogbo màálù tí wọ́n bá ti dú ó ti gbé àbùkádà rẹ ẹ má ẹ má ẹ má sọ ntí ò lè délé kọ́nà wọn bá wọn sọ ntí ò lè délé fún yín. eléyìí ńgbà wọn apá faqulna idribuhu bi ba'diha ọlọ́ni ẹ mú nǹkan nù màálù ẹ̀mí náà dọ́là nǹkan fẹ́ tó ń ṣe náà àwọn ni wọ́n pa wàhálà tó ti di màálù ọ̀tọ̀ ọlọ́ni ẹ mú kankan ní ara màálù ẹbí náà ọlọ́wọ́n bá lè dájí láì jẹ́ kí wọ́n fi kankan náà sùn wọ́n bọ́ lọ́wọ́ sí fẹ́ fún òṣèlè mu tó wọ́n fi nà tó kadhalika yuhyi Allahu al-mawta wa yuriikum ayatihi la'allakum ta'qilun bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń jó kíákíá lọkùnrin dìde nígbà tó ti dìde tá lọ́kọ́ ọmọ ọmọ ìyá mi náà ni tán ńgbọ̀ ya sẹ̀mọ̀ pé ẹni tí ó gbọ́ tí ò ní gbà kò ní gbà ọ̀rọ̀ tó sọ yẹn gan àgbàpọ̀ ti dìde gan dìde báwo èèyàn ti kú ẹ wá ló dìde tó ọ̀rọ̀ nǹkan lọ́sọ̀ tó o ti di eléyìí náà tó di àmì ẹlòmíì tó máa tó di lẹ́yìn ikú rẹ̀ nílé ayé bẹ́ẹ̀ náà níbi ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ bàtà wọn náà ẹgbẹ́ àwọn bàbá àwọn ànábì ọlọ́run làwọn nínú táwọn náà ti ń pépè lọ́ọ̀dì rẹ̀ náà nígbọ́n náà ọlọ́run máa ń jó yóò sì ṣe òfin wọn jọ́ gbẹ̀dẹ̀ àrùbíyàn àwọn náà wá ń dúbí ọlọ́run ìdí rọ́bì àrìní kí ìfọ̀tọ̀ ṣe lọ́wọ́ ìlú olúwa mi bí hàn mí báwo ló dìde máa jí òkú bóò ló ti jí òkú fi hàn mí wọ́lọ́ torí pé ẹ̀yin náà ti mọ̀ pé ìròyìn kọ́ àtúntúbà ليس الخبر كالمعاينة قال أوان تؤمن ọlọ́run ni àá wọn náà gbàgbọ́ ni ọ̀là bẹ́lẹ̀ ó ní mo gbàgbọ́ ìwọ ọlọ́run ọba mi kò owó máa ń jó ẹ̀rọ kí ní dáná ìbáwọn ènìyàn sọ fún námúròdò ó ní pé ọ̀bí ẹ̀lẹ́dẹ́ yẹ̀yí wọ́n yóò mí olúwa mi lọ́ba tí máa ń jiyàn ní máa pààyàn ọba yẹn náà sọ pé ana kò yí wọ omi èmi náà máa dín ẹ̀mọ́ wọn pa ẹ̀. èmi kọ́ àwọn fún tẹ̀sí rẹ̀ lónìí kọ́ lọ mẹ́lẹ́wọ̀n mi ti jọ́jú dájọ́ fún wa. ẹ pa ọ̀kan kọ́kọ́ máa padà lé wọn ká máa wù báyìí wọ́n ti pa kan wọ́n sì ní kọ́kọ́ padà lé kó ní pa kan lójú kan báyìí. <laughs> so anabi ibrahim náà wọ́n ti sọ ń bẹ nínú ìlànà Islam kíkẹ́ máa sọ́ra láti máa ṣe pàmpà pẹ̀lú àwọn kẹfìrí láti máa ṣe pàmpà pẹ̀lú àwọn aládàádáálẹ̀ láti máa ṣe pàmpà pẹ̀lú àwọn ẹni tó ríran nítorí pé àwọn ọ̀pọ̀ mọ ẹtí sòdodo tẹ́lẹ̀ náà ìṣújú gbogbo tó wà lórí wọn. tí wọ́n lè da ìṣújú lẹ̀ fún ọ tó ní mọ bó ti yẹn ẹjú ẹ̀ tí wọ́n ti dín náà lẹ̀ fáwọn ẹrú ọlọ́run tó bá gbọ́. nísìnyí ọba kẹfìrí ní wọ́n mú kan wá wọ́n mú méjì wá ọ̀pá kan ó fi kan lẹ̀ pẹ̀lú kí wọn lọ lọsí ẹ náà ti táwọn náà ti báyìí ànábì ibrahim abdul ọdà kókóró ìnáwó àyà tẹbi sẹmsì mi náà mẹsìrẹ pẹpẹ tẹbi ha mi náà mọrin bàbá ìtẹlẹdì káfọ ó ní àti bùlà òrùn lọlọrun ọba ti máa ń yọ òrùn jáde mọ ń pẹ kí wọn mú wọn láti wọ ọ káfíńdé bá àmọ́ kó wọn náà dọlọ ẹnu rẹ wọ wò àti ìgbèfẹ rí tu òsín tó lè fi ti tó anabi ibrahim yìí kan náà wá ń sọ fọlọ pé kẹyì fọjọ yìí mà ò dá báwo ni Ọlọ́run ti rí dúró lò sí máa jẹ àwọn òkú Ọlọ́run ní ọgbà gbọ nínú ọgbà gbọ wà láàkí lèyà tó máa ń nà pàlùbí ládàbí ìwọ náà ni tó máa ní kíní kan hydrogen lọ eh, kíní kan eh, oxygen equal to eh, water bẹ́ẹ̀ lẹ́ka ń kó lò ọ̀rọ̀ ayáwá ni ó kéé sẹpárímẹǹtì kárí máìdírójìn wà kọkọ mọksijin wà kọkọ ẹ̀dá lóra wọn kárí this water tí wọn náà bá tọ wọn torí ah ah this hydrogen àjẹ pé wọn sọ ìgbà so bẹ́ẹ̀ náà ni wọn náà gbọ́dọ̀ sẹpárímẹǹtì kó o fi ní result tí o fi dá ọ lójú níbi bọ́ ni wọ́n láàkín lè yẹ fún mi ìnà kọlù mi wọ́n fẹ́ kó kàn mí ó balẹ̀ yìí ọlọ́run ọ̀dọ́ àkókò rẹ̀. قال فخذ أربعة من الطير mú mẹ́rin oríṣi mẹ́rin náà àwọn ẹyẹ bí kẹ́gbẹ́ ògòrò àkàlàmàbò ìgbónukún àti kánákáná wọ́sọ̀rọ̀ hàn ní ilẹ̀ dùn wọn kò gún ọkọ̀. orí ọ̀dàpọ̀ mọ́ ara rẹ̀ ọ̀dàpọ̀ mọ́ egun egun ọ̀dàpọ̀ mọ́ yẹ ọ̀dàpọ̀ mọ́ jẹ́ ọ̀dàpọ̀ mọ́ gbẹ́nu wọn. kìnìún kọ́ fẹ́ gúnṣẹ́ o dábàá pé àkọ́kọ́ ẹ̀dọ́ kọ́ gúnṣẹ́ tàbí tó gún gúnugún tó gún mọ́sẹ̀ kò sí ti ṣe bẹ́ẹ̀ kò sí ti tọ́jọ́ bẹ́ẹ̀. ọlọ́ni fòfòrò hún na ilé lọ́wọ́ papọ̀ ثم جعل على كل جبل منهن جزءا wàá mú wọn kó pín wọn sọ́nà mẹ́rin láì láì lọ́wọ́ ó ti lọ̀ wọ́n pọ̀ àdàkùnúkùn mà yàtọ̀ sákàlà mọ̀ àdá màmá yàtọ̀ sí kánákáná àdá màmá yàtọ̀ sí ẹyẹ ògòǹgò wàá pín wọn sọ́nà mẹ́rin sórí àpáta kọ̀ọ̀kan tó ń bẹ̀rẹ̀ ọ̀hún wàá máa pè wọ́n ló kọ́ wọn tí ń jẹ́ nìyí pé ìwọ bọ̀ ògòǹgò máa bọ̀ akalama máa bọ̀ kánakáná máa bọ̀ ọlọ́ni yẹ fi nàkàtà àyà gbogbo wọn máa bọ̀ wá bọ̀ lẹ́nu tí ń rìn. wa'lam anna Allah azizun hakim wà á máa ní bí ọlọ́run alágbára tágbára rẹ̀ borí gbogbo agbára ọlọ́gbọ́n ní tó ṣe pé agbára tiẹ̀ pẹ̀lú ọgbà. tó báyìí lọ́nà tó ṣe tó ṣe àfihàn fún dání fún anabi Ibrahim alayhi salam tó eléyìí yóò máa fi hàn wá bí ọlọ́run bá wà ó ti ṣe jẹ́ alágbára lórí gbogbo ń tọ́ba fẹ́ sí ó ti ṣe jẹ́ pé à ń dìyàn à ń pààyàn lọ́dọ̀ ọlọ́run bá wà kí nǹkan bàbá rà ọlọ́run bá bó ṣe ní ká máa bẹ láyé kí nǹkan kan ò lápá láti ká máa bẹ láyé kò parí bí kíkà nínú à ń kó lówó jẹ à ń ní dúkìá jẹ kó pa wá rùn tó bẹ́ẹ̀ náà ní kò ní pẹ́ ti pọ̀ jù kò yín sí lábẹ́ ọlọ́run bá wọn ti sọ bẹ́ẹ̀ torí tí mílíọ̀nù bá kú ní ìsìn ìyàyè tí ó gbà wọn ti wà kò ní ìdí pé ká lọ bókò tẹ́ẹ̀sì ilé tí pè ti wà ilé ọlọ́run bá fẹ́ torí àwọn àmì lọ́lọ́wọ́ bá mú wá fún wa nípa àwọn tọ́lọ́wọ́ bá pa tọ́lọ́wọ́ bá tún jí. ìwọ gbọ́dọ̀ gbàgbọ́ lódodo wípé láyé ọlọ́wọ́ bá ló mú ọmọ abẹ àìní ọlọ́wọ́ náà ní pípé à ń sá fún kú kò pé ká mọ̀ kú o à ń sá fún kú kò pé ká mọ̀ kú ìráyé sá kò pé ká máa bẹ láyé láéláé ọ̀hún wáyọ̀nù ayé kò pé kó ọmọ gbélé ayé láéláé wọ́n ń bẹ̀rù àwọn kan ọláwọn àgbà wọn ò jọ bí pé kó ọmọ tẹ̀mí láéláé aláwọn náà ó kù àtàwọn àgbà àtàwọn ọmọdé rẹ̀ gbogbo wọn náà ló kù. gbogbo àwọn àjẹ́ rẹ gbogbo àwọn èmèrè rẹ gbogbo àwọn oṣù rẹ gbogbo àwọn lẹ́bọ̀lógún rẹ gbogbo àwọn adigbọ́tifá gbogbo àwọn babaláwo pátápátá kò sẹ́ni tí ó sọ̀kù. nítorí pé kúta ẹrí yẹn kò sí ẹni tó lè ké pẹ́ títóbi lórí màlẹ́kà kù màlẹ́kà kù mọ̀ lè ké pù kátó wá pé nǹkan míì torí di ẹlẹ kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí àti ìwé bá tẹ ṣé ìbá tẹ abẹ gbogbo ẹ̀mí ni ó sọ fún o torí di ẹlẹ asá láti ibì kan lọ sí ibì kan òpè ká mọ ọjọ́ ọkú ni ò tí ì pé lòfin bẹ tọ́jọ́ ọkú bá pé òsibí téèyàn lè sá lọ bí ọgbà yẹn máa. وأرض الله واسعة ولكن إمام الشافعي wọ́n ní ilẹ̀ fẹ́ ilẹ̀ fẹ́ púpọ̀ púpọ̀ ẹ̀yin náà wò ó ìlú kan là ń gbé yìí kan nínú ìlú ibi mélòó lèèyàn lè rìn nínú ògbóró lásán ibi mélòó lèèyàn lè rìn táwọn ẹsẹ̀ sì sọ bíi tó tún bí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ là ibi mélòó la lè ilé ọlọ́run bá fẹ̀ ẹ má fi sọ lómi kẹtù sọ lómi kẹtù sọ lómi orílẹ̀-èdè kan orílẹ̀-èdè mi orílẹ̀-èdè mi lẹ́yìn náà kọ́ńtínẹ́ǹtì kan kọ́ńtínẹ́ǹtì mi kọ́ńtínẹ́ǹtì mi ilé ọlọ́run bá fẹ̀ gan-an wàlẹ́kìn ṣùgbọ́n. إذا نزل القضاء ضاق الفضاء ṣùgbọ́n tí àkọọ́lẹ̀ bá dé gbogbo bíkíbi ó fọ̀ yìí tí àkọọ́lẹ̀ bá dé gbogbo bíkíbi ó fọ̀ yìí kò síbi tó lè sá lọ sásọ̀tún sásọ̀tún àsìkò tí ì tó yìí àmọ́ moríkú yẹrí kò burú ìjọ tí ikú òrì ọtí òfì ọgbà bọ́ọ̀lù bọ̀ nítorí pé tí ọjọ́ kéèyàn bá ti pé kò sọ́gbọ́n mọ́ náà lọ fà ló ti jẹ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló dá horo táwọn èèyàn sáko mẹ́ pàápàá ńlẹ̀ Yorùbá yìí àwọn ọmọ nù àwọn aráàlú àwọn ọmọ apá yẹn gbogbo ọpọlọ tó tí mọ́tò ń bá bàjẹ́ ẹ̀bẹ̀ àbá láàrin ìṣẹ́jú márùn gbogbo ara yín ló sì lè láwọn ẹ̀kan tó ṣe pé àwọn ti gbàwé ẹ̀rí ọjọ́ ti pẹ́ lójijì lẹ́bàá rí pé ah, àwọn Yorùbá bàbá yọjú nínú owó wọn mọ yọjú lórí tìrìsì wípé ibi làwọn máa gbé ibi táwọn máa wà ní ah, kí ló gbé yín wá rí ilé lé ní àwọn èèyàn lé lé wọn máa ń pààyàn ókè ẹ̀fọn kọ́ń bí. gbòlè <laughs> yẹn máa gbé láyé sí yẹn jù gbòlè yẹn máa gbé láyé sí jù gbogbo òlu adáboró ọmọ àlọ́ ti sá lọ bòmí kọ́dá tó kọ́dá tó àlùkù sá wọn sá wọn fìlú lẹ ẹlòmíní tó bá ti wọlú rẹ yóò máa wá bó ni yóò máa wá bó kìlọ̀ lọ́mọ kìlọ̀ lọ́mọ lé àtúnpadà lọ́nà ṣébí lu bàbá yín àti màmá yín ẹ̀ ń gbàdọ̀ wọn kọ́ <laughs> wípé àwọn òní àá ilé lè wọ́n pààyàn wọ́n pààyàn ṣé ilé nìkan wọn ti máa kún èkú ń bò mí ṣé wọn èkú ń bò mí wọn máa kú ń bò mí ṣé bí ẹlòmíín náà kú dáadáa ẹ̀ tí wọ́n tún gbógbó rẹ̀ wá lù wọn náà eléyìí túmọ̀ sí pé àfi ká gbà fọlọ jẹmọ à ń sá káwọn òkú ká mọ kú o àbọ̀ bá ní ètò ọrọ̀ ajé kùdíẹ̀ káàtó nílùú yín tó bá lọ bò mí ẹ̀yìn kan rárá gbígbẹ́ ilé díẹ̀ ń bẹ̀ ọ̀nà owó tó fi wá tún léde oṣù tó burú bẹ̀ kọ́ lọ owó kọ́ wá tún lù jẹ́ náà kọ́ lọ owó kọ́ wá tún abolé yín dé kọ́ lọ owó kọ́ wá kọ́lé sílùú yín kọ́ lọ owó kọ́ wá bí ìgbésí ayé fi rọrùn fún àlùyìn kò burú rárá àmọ́ purposely kọ wá sáfù ń lu pé torí kí wọ́n máa pa yẹn lu yín àti pé èèyàn máa tètè kú lu àwọn ìlú yín náà ọ̀rẹ́ ń tó hundred and twenty years owó rẹ̀ ń tó lu hundred and thirty bóyá lùtọ̀ sá lọ àti rẹ̀ ń tó ṣe é tì tòǹtòrí ti lè àkọọ́lẹ̀ kálukú ní bàtà tòǹtòrí ẹ̀ káwá ńlá ká nígbàgbọ́ pé ìlú kan ni wọ́n ti máa pa yẹn náà ìlú kan yìí ṣe gbé ìlú kan ìka ní gbogbo wọn eléyìí àdìsọ́kàn tí ọ̀dà ni eléyìí òtúmọ̀ sí fáwọn àkàwò fún àwọn ìlú kan ọ̀ àwọn àká lè pọ̀ láwọn ìlú kan pàápàá gbogbo ìlú tó bá ti sí Islam àwọn àká wọn pọ̀ ń bẹ́ẹ̀ àwọn àká burúkú tó ti pé àwọn ọ̀daràn tí ọ̀pọ̀lọ́ngbọ́ tó ti pé káwọn máa fìyàn sẹ́tó wọn máa fìyàn gúnṣẹ́ wọn máa wé egun èèyàn tí wọ́n fi ṣe ájò wọn a máa wá ibi tẹ́yìn ayé àgbẹ̀ sí ìgbẹ́ gbóná tí wọ́n kú afẹ́ fi ṣe kínní kan lọ àwọn ọ̀daràn nìyẹn wọ́n pọ̀ láwọn àlù kan lódodo wọ́n kò túmọ̀ sí kíkọ́ wa máa sá fún lòun torí tí wọ́n bá sá fún lópin ìgbà tí ìmọ̀lẹ̀ bá ti ti sá òkùnkùn ọ̀gbàlẹ̀ torí di eléyìí ló ti jẹ́ pé ó kù díẹ̀ fún ẹni tó mánà tó sì jẹ́ ni ọlọ́run tó jẹ́ lẹ́sìn Islam tí wọ́n ń sá fún ìlú kan pẹ̀tùrú pé ìlú wọn dá ìlú wọn dá ìwọ́n sá ẹlòmínà sá ẹlòmínà sá ògèdè kèfèrí ni wọ́n wà lóyè ògèdè kèfèrí ni wọ́n wà alu yẹn ọwọ awọbẹ ọwọ akukọ ti ọlọ́run ó yóò ti tẹ ọlọ́run tẹbi wọn ti sá ẹlòmínà sá ẹlòmínà sá ìlú adìlú kẹfẹẹrí kalẹ̀. àwa tiwa àwa ma wá bí tí wọn ti ṣe hayya ala salat abẹ ẹni méjì àní oríbi kan ẹni tí wọn tún wí kojú ọmọ tí o náà ẹ dákun tó tún bá ń ti ẹni tí ń pè rún bóòlù ẹni tó fẹ́ lọ kírun kojú òní sí. nítorí pé ìwọ ti sá fún ìlú àti tàwọn ọ̀daràn nìkan wọn ti ooru ẹni oorun sùn orin gbàgbàfẹsù eriwo yà lóríṣiríṣi òdìdí kẹgbádùn àwọn fún làwọn sọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ jáde lágbo báyìí àwọn fún làwọn ṣe fún ẹnìkan gbọ́dọ̀ jáde lágbo báyìí tó bá jẹ́ pé iye ju ẹni tí ń ṣe tọ́lọ̀ nínú ìlú wọ́n bá pọ̀ lọ jantirẹrẹ kí ni ìbá máa jẹ́ òrùka kí ni ìbá máa jòrò. yàtọ̀ sí pé bóyá ọba àdúgbò gbẹ̀sìn lọ sí níjọ ọdún àpèjọ níta bá ń dẹ́gbẹ́ nǹkan kan lẹ́ ń pè lóru ọba àdúgbò àwọn agbẹ̀sìn lọ yìí níjọ ọdún eléyìí ń tó àwọn àbí òtò wa òtò wa àmọ́ àti ti tẹ́sí fún wa wọ́n lóru kíkìdé kíkìdé òru ẹ̀yìn òru òru sẹ́wọ̀n pé ìlú kan náà ni gbàtí ọba ti ti mùsùlùmí. ẹ̀sùn afa pé àwọn mùsùlùmí tí ò mẹ̀sìn rárá àwọn tí ò mọ ẹjọ́ ń tẹ̀lé ẹ̀sìn Islam àwọn náà lẹ́ẹ̀ bá ń di ẹ̀. dà ọmọ olóró lo ìsìláàmù pípọ̀ wọn máa ń sọ̀rọ̀ ìsìláàmù wo ló ní kọ́ ọmọ sọ̀rọ̀ ìsìláàmù wo ló ní kọ́ ọmọ ẹ̀sìn náà kó tó máa ṣe kẹfẹ́ ó sì náwọ̀ tọ́ kú sórí eléyìí ọ̀nà àti wọná ló ti mú pọ́n ó ní ìsìláàmù nípa wọn tó máa ṣe é gún ọ̀daràn jẹjẹjẹjẹ baba rẹ sọ ní Hamza o tó da ẹmẹni tí ń Islam adùlọ lànà bí pé kìnní wọn lọ ẹni wọn sọ lóko dáadáa amúdà wa kó sábẹ́ ẹkọ eégún níbi tí Islam wọn wá gbé Hamza yàtọ̀tọ̀ Hamza sẹyìn kéde yìí ké ṣe Hamza àbí òye wa Hamza ńlẹlẹ nítorí pé kò sí Islam. tí mùsùlùmí gidi bá pọ̀ sẹ́nu kójú tìrú àwọn eléyìí náà wọ́n á jẹ́ pé islam wà á di subhanallah ẹlòmíì ọ̀wà táwọn ẹlòmíì láti àwọn abòmíì yọ ọmọ pé báwo làwọn mùsùlùmí bì àwọn sọ fún pé báwo lẹ́yìn náà jẹ́ ìta lọ tó yé òní <laughs> bóò làwọn mùsùlùmí bì báwo lẹ́yìn náà jẹ́ ìta lọ tó yé wa torí pé wọ́n lọ sá ẹlòmínà tó sá lọ ẹlòmínà tó sá lọ kọkànlá ẹ wá rí ní dalẹ̀ tí wọ́n wà lọ́wọ́ kó wọn wọ́n máa jẹ bàbá súnà wọ́n máa jẹ ya súnà àbí òye ní dalẹ̀ lọ́wọ́ tó bá ti wá wálé yọ ọmọ akókò tí ò lọ́rùn àwọn èèyàn kírun lé wọ́n tó kú lé kórí bó kírun bí wọ́n ní kírun ṣebí wọ́n náà ló kírun tẹ́lómínà ó tún fi kírun. eléyìí túmọ̀ sí pé lódodo gbogbo bí ìjọba ti sí islam àwọn àkànní wọn pọ̀ mẹ́ àmì ẹ̀ má sá fún torí wọn nítorí gbogbo bí ìlú kan bá ti burú tó láyé òkú tó bá mi ti sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ ó ṣe bá àwọn èèyàn ní maka ṣùgbọ́n síbẹ̀ tí ọlọ́run fún ní ọlọ́run fún ní ìṣẹ́gun lórí wọn ọlọ́run á ṣe lórí wọn torí délé á kí gbogbo ẹni tó bá ṣẹ́kù ní ìlú tó ṣe pé islam ti lágbára ń bẹ̀ jihad àti bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́nà sàn lẹ́sìn tó pọ̀ lọ́la òkè yá kọ́nà ọgbọ́n wa kí wọ́n fi gbé ògùn ẹ̀sìn Islam yọ kọ́nà ọba kọ́ ràn wọ́n lọ́wọ́ kó jẹ́ kí gbogbo wọn máa rí ṣe dáadáa kọ́nà ọgbọ́ kò wọn dáadáa ọ̀la ọ̀pọ̀lọpọ̀ wà láwọn àdúgbò ẹ̀rí yìí tó jẹ́ pé ó wù gidigidi àti nára náwó fún ìlọsíwájú ẹ̀sìn Islam ṣùgbọ́n ẹ̀yìn tó bá ní ọ̀la ìkọ̀bàtà sẹ́rí àníyàn dá lásán lórí pé tí mo bá ní ìbàdí ó tó ọ lórí rẹ̀ tọrọ rẹ̀ láì ná ọ gbàládà rẹ̀ láì náwó torí délé ọ̀dọ̀ wa jàmá ẹ má sà ẹ sì gbọ́dọ̀ fi lólẹ̀ nítorí pé àwọn àkàkùn lóyún ẹnìkan wọn kàn má lójú ni wọn bá di pé ń yàgbẹ́ wọn bá bá bẹ kú ẹnìkan wọn ni tọ́ba di pọ́ bí kò rọrọ̀ sọ ma ẹ àwọn káwa náà torí pé èsù ń bẹ̀ kí ni èèyàn kí ṣé ẹ rò pé èsù ṣé wọ́n máa ṣe sàrà ń lé kò sí ẹ bá dáadáa pàdé lọ́dọ̀ èsù nítorí pé wọ́n máa lè gbọ́nà áánì fi nà wọ́n máa lè gbọ́nà áánì fi nàárì máa kù ẹni tó gbẹ́ngbẹ́ kò lè rómi bù nù náà àbó lè rómi bù ń bẹ̀ kò lè rí bù ń bẹ̀ bu aburú aburú náà lẹ́ẹ̀ máa bá lé èsù gbọ́dọ̀ burú láwọn ìlú mi débi pé ní àwọn ìlú wọn adúpẹ́ fọlọ́ pé kọ̀dá dúpẹ́ anírú rẹ̀ lòlú yìí so láwọn ìlú mi nínú àwọn ìlú káàró ìjere wọ́n tún nílé kan ilé ètù pé ilé ètù nílé yìí àwọn náà tún wá ọmọ ilé wo ni wọ́n lẹ̀ yìí ọmọ ilé ètù ni àlá ọmọ ilé ètù onú tún máa wí á ah, alọ́dàkùn má dorí ọpọlọ wa kodò ìwọ àti ìwọ àti ìwọ bẹ́ẹ̀ ṣe kéré ń di ẹ̀sìn islam yẹn ẹ má fojú kéré ara yín nítorí pé islam ń lọ wájú náà ń lọ wájú náà nítorí pé ìdúró kìí pẹ́ àbí ìrìn kìí pẹ́ ìdúró ló máa ń pẹ́ ìgbà tó jẹ́ pẹ̀lú ẹ̀sìn ṣe islam yẹn tẹ́ ẹ̀ dúró pẹ̀lú ògbọ́nà ìlọsíwájú ti ń dé ìlọsíwájú ti ń dé pẹ̀lú ògbọ́nà ọjọ́ kan ẹ̀yin ó dà kọ́ yóò mẹsàlásì jimá wa kí jimá àrí ìpè mẹsàlásì gbogbo kọ́mọ̀tì yọ gbà wá mọ́ àtúbọ̀ ti ṣùgbọ́n gbọ́dọ̀ ti máa ṣe náà gbogbo gòmí náà tẹ lọ tẹ ẹni pé bẹ́ẹ̀ ni sínú yín dùn ìjọ kan lọ bẹ̀rẹ̀ ìṣèjọ kan àwọn bàbá ńlá tí wọ́n kọ́ ẹlòmíì fún torí ẹ̀ nítorí kí Islam yẹn tẹ̀yìn sínú yín dùn lónìí àlẹ́yìn nísìn ẹnìkan ọ̀fẹ́ jà fẹ́ sí Islam kò fẹ́ náwó fẹ́ sí Islam kò fẹ́ sọ́ńpẹ̀ Islam tọ́ba sọ bàtà ni ló fẹ́lẹ̀ sọ ọkọ̀ ẹ̀sìn islam jọ bébí ìtẹ̀ ń ṣe náà ní ti gbogbo ìgbà islam mọ̀sọ̀ kìnnì ọlọ́run ní odò rẹ̀ ìlà sẹ́bíìlì rabbika bilhikmati wal maw'izati alhasana wajadilhum billati hiya ahsan máa pè yẹn lọ síjú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ àṣẹ pẹ̀lú ọgbọ́n tó dópin àti ìkìlọ̀ tó dára torí délé má pè yàn má sọ̀rọ̀ àwọn àwọn àti wàá sọ gbogbo yẹn di ẹlẹ́sìn mi ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé mùsùlùmí tó sì yí padà bẹ́ẹ̀ gbàtó tó pé islam yẹn ọdún la náà la fi ń pariwo gbogbo gbà sẹ́rí ọ̀hún ẹ̀ gbọ́dọ̀ fi ṣeré ọ̀ṣọ́dà ẹ̀ gbọ́dọ̀ fi ṣeré gbà kankan nítorí pé ẹni tí islam bá dùn lára ẹfọkànbalẹ̀ gbogbo ibi tó ń kọ ọmọ gbé àárín èèyàn yóò wò ó lè wà àwọn yóò wù ọ̀daràn yóò wò ó lè rọ kíríkà rẹ ọlá ìbọn ìdí islam rẹ láéláé àmọ́ tí a bá kọ kẹ́nìkan yí padà hàn kò lè yà á lẹ́nu pé irú islam ní ti tẹ́lẹ̀ ẹni tí ọmọ ń pa ìsìn kankan tó fẹ́ ń sìn kankan rẹ wọ́n kàn sọ ní fatai ẹ̀gbọ́gbọ́n náà ti fi fatai Abdul Fattah yóò hàn ní fatai ló kọ ọmọ islam kọ ọmọ fatai ti jẹ́ àlè kọ́ lárúbá fatai kò sí kọ́ lárúbá sori Abdul Fattah ọ̀yà tó fi Fattah yìí so subhanallah eléyìí fi hàn wáyé pé lópin ìgbà táwọn bá ti jẹ́ ní fífẹ́sì islam òdodo wàhálà àti wàhálà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ àìsọ ìwọ̀n àṣùbà ó ní gbogbo ẹni tó bá fi lè kí ìwọ̀n àṣùbà lọ́jọ́ kan ó ń bẹ lábẹ́ yẹn títí tí lè ó fi sùn. kò túmọ̀ sí pé tó bá kí nígbà tí òkè bọ̀rọ̀ tí òkè àbúrò tí òkè mọ́gírìbù tí òkè ìṣà eléyìí kọ́ ni wọ́n ń wí o torí ẹni tó bá kí kan tí òkè yòókù ọ̀daràn nù o àmọ́ tó kí àtúbà tó kírun yòókù abẹ́ sọ ọlọ́ọ̀lọ́ máa wà. ìkan máa di oṣù mẹ́tìká ìfúnpá òkà burúkú òkígbẹ́ lórí ìṣèlú gbígbà tó ń kà wọ wọ o ti yẹ ọ̀daràn tó ẹgbẹ́ tó bá ti jáde ojú yọ ọ̀ràn kókó kókó ní ogun ogun dé báwo mùsùlùmí ni wọ àbí òye wa mùsùlùmí ni wọ àlàáfíà islam àlàáfíà mùsùlùmí ò ní bẹ̀rù pé ẹnìkan wọnú yàrá òun nígbà tó òun sí mbẹ àbí ó tiẹ̀ wọnú ọ́fíìsì òun nígbà tó òun tilẹ̀kùn àbí wọ́n tiẹ̀ wọ pálọ̀ òun nígbà tó òun sí mbẹ àbálejò kan fi pálọ̀ ẹ̀rù ọ̀ àmọ̀ bọ̀ pé kíni ń tú kíni ń tú kó tu gbogbo ògiri kó wo ẹ̀wọ̀n oníkẹ́kẹ́ tá a tó mú mi. níbẹ̀ ń ṣe pé ká a lè sí sòkòtò wa fún ọ torí ọ̀nà ní ká tún bò wò wa mùsùlùmí làwọn àfa ẹ̀wọ̀n ló ń dé sáńdé mọ́ẹ̀dì mùsùlùmí nù àmọ́ tó wá ti di pé a jẹ òkú títí tí gbogbo eyín dógùn ìsìláàmù náà wá dá. Hmm? gbogbo ọwọ́ ọwọ́ mi ò sì máa máa máa yọ máa máa máa tẹ̀jẹ̀ ọmọ àkọ́fẹ́ rẹ nítorí òǹkà burúkú tó tó gbóná tí ń jó ẹni tó fi ọwọ́ sẹ́mọ̀ pé tí náà bá rí ń jó a máa jóra rẹ̀ ó ń fi ọwọ́ nígbà yẹn máa mọ̀ bó ti bá dà wò ó fi máa pa àwọn èèyàn lọ ni tó òkọ́ ọmọ wa pé mò ń béèrè iṣẹ́ tí wọ́n wọ́n ní kí n máa ṣe kò rẹ́ni lù sẹ́mọ̀ pé yọ so ẹlòmíì ní láàárọ̀ kùtùkùtù ti tọ̀tọ̀kùtọ̀ jẹ pé tó ń bá ti gbọ́ àwọn èèyàn sọ̀rọ̀ báyìí náà gbọ́ ni à ó ó róògùn jẹ wà láì torí tó bá yẹ kó ń bá àwọn ẹ̀ṣiṣẹ́ ó ti yẹ kó o ti kówó jọ kọ́kọ́ pọ̀ kọ́ lọ báńkì bí wọ́n ẹ máa kó o jáde báyìí kíákíá lọ́lọ́kọ̀ mọ̀ ọ́ pé kí ni wọ́n bá rà wọ̀ ẹ̀sẹ̀jẹ̀ àwa tá a tún bì pàápàá táwọn ọlọ́pàá ti ẹ̀ gbúrú lẹ́nu dọ́mẹ́ta yìí dáa ọ̀nà tẹ́tún fẹ́ gbà nù ẹ̀mú so subhanallah ó túmọ̀ sí gbogbo rọ́ lásán islam torí gbogbo tẹ̀ ń wá kan kò pé kẹ́ ẹ mọ́ kò pé kájà ń wọ ọmọ ẹ̀sìn èèyàn torí àkọọ́lẹ̀ ti gbẹ padà máa lórí wa wàláì òun sóògùn òun sóògùn kò pé kí n tọ́lọ̀ ní oṣù ọmọ jẹun oṣù tó dára ń gbà tó ń tọ́ sóògùn lọ́dọọlọ ẹnìkan wá ní sáyé ṣe é ṣe láì kò ṣe ṣe é ṣe. ìgbà tí ti gbà káyé ògùn lọ wá láyé rè ọgbọ láìsí ògùn àmọ́ tí wọ́n bá gbà pé ayé epo òsín náà lọ wá wàá rí pé ogun. ọgbọ láìsí ògùn ayé ẹni tí ń sìn sóògùn kò lè dà nítorí pò náà mọ tọjà torí ògùn a máa ru ni gàlégàlé ọkàn lè bọ́ sára dáńbẹ̀ gbogbo èrò kí màmá káwọn ọmọ dẹ́lómi ló fẹ́ ọ gbọ́ pé mò ń bọ̀ wí ni ẹ má bínú sáfà àbọ̀fẹ́ kábàámà lọ́jà yìí oògùn tí ó gbé sára ní ọmọ ẹ ti gbé dẹ̀wò náà dẹ̀wò lára rẹ̀ gbogbo yìí ó fi mọ́ ṣé tí ọba dẹ̀wò lára rẹ̀ gbogbo ọjọ́ wàá fi ọlẹ̀ kọ́ lọ ò ní lọ tontoni ẹ̀rọ ìjọba ayé ẹni tí ń sóògùn kò ní dáa nítorí yọ̀ọ́ máa fẹ́ tọ́jà yọ̀ọ́ máa fẹ́ tọ́jà gbogbo gbà pé ah, máa ń sèkọ́ bẹ́ẹ̀ náà wò torí délé ẹ̀dá padà síbi ẹ̀sìn kan àwọn ilé ìsánlé tí káwọn náà bá kú ọlọ́ni wò bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá sóògùn wọn kù àbí òye níjọ́ tó bá kọ́ lóhùn àdáwò ti bẹ̀rẹ̀ ẹ máa túmọ̀ rẹ̀ ẹni tí ọkọ̀sẹ̀ ìgbà tó ọkọ̀sẹ̀ ọmọ bá mú ọ lọ ọ̀ ń lọ láì ròjì ẹnìkan sì fi nǹkan ọ̀ pọ̀ nǹkan lórí orígbó ẹ̀jẹ̀ ọmọ bàtí ọba ti sóògùn lára rẹ̀ àmọ́ tó oògùn mọ́kù bá ń bẹ lára rẹ̀ tí gbogbo nǹkan ẹsẹ̀lẹ̀ ọmọ ọ̀gbìn á ah, àbí ń lò dáadáa ni àbí ń pè dáadáa ni àbí kíní yìí wọn ò sá oògùn rẹ̀ kókù ni tẹ̀wọ̀n ká dáwọ́ bẹ̀rẹ̀ mu tó ibẹ̀ ló ti mọ wá òkú tọ̀ ìwà àti bàbá olóògùn gan-an ibẹ̀ lọ́mọ pa bàbá ẹni kíní yìí báyìí yọ ọmọ sọ ni yọ ọmọ sí kíní tọ̀ ọmọ àwọn ti ń lọ lónìí tọ̀ ọmọ kọsẹ̀ bọ́dọ̀ jíjí lẹ́nìkan kì í sọ ọmọ ọmọ ọlọ lọ́sọ̀ lùmí pa. tó wàhálà bẹ̀rẹ̀ torí di ilé ọ̀dọ̀ wa jẹ̀nà ká gbà fọlọ̀ ọlọ́ọ̀ni àwọn kan máa tán lé torí kí wọ́n má bàa lójijì lọ́lọ́ sọ fún wa mú tú ẹ̀kú tó máa àyà ọ̀wà pẹ́ kọ́lọ́run tó tún jí wọn. inna Allaha lahu fadlun 'ala an-nas dájúdájú ọlọ́run bá wa alájùlọ ńlá ni lórí wa wàláhì àjùlọ ọlọ́run tó ṣe fún wa pọ̀ ìbùkún àti ọ̀rẹ́ tọ́lọ́ǹta wa pọ̀ gbogbo fẹ́tẹ́ bá rí pẹ̀lú wa ọlọ́run ló fún wa bí ìtọ́lọ́ ọlọ́ọ̀lọ́run àtọ́dá wọ inú ìbùkún ọlọ́run bákan náà bàtà dáwọ inú àjùlọ ọlọ́run owó dáná inú àjùlọ ọlọ́run ilé dàgbé inú àjùlọ ọlọ́run gbogbo nǹkan pátá tẹ̀rí ti ń bẹ pẹ̀lú wa ń tẹ̀ra inú àdúrà ọ̀dọ́ máa ṣe fún wa torí rẹ̀ ìwo wá ni ò tó ìwo káàkiri ní gbígbẹ́ fọlọ́ kò sí nǹkan nínú tọ́nà ti fún wa téèyàn owó téèyàn ò ní gbígbẹ́ fọlọ́ torí rẹ̀ inna Allaha lazu fadlin ala an-nas ó ní lazu fadlin ala an-nas lórí gbogbo èèyàn lápapọ̀ torí rẹ̀ kò sẹ́ni tọ́nà wọn bọ̀ ṣe àjùlọ àtẹnitọ́ bá sọ wípé tọ́kù èyí tọ́nà fún kọ́nà mú kó àwọn ti tà mí sẹ́wọ̀n kẹ́nìkan ní lè sọ bẹ́ẹ̀ nítorí pọ́nà ń so ìfún wa tó pọ̀ ẹnìkan ò sì sí ti pè fúnra rẹ̀ nítorí tẹ̀lé wàlẹ̀ akínà sọ̀rọ̀ náà sí láyé sọ̀rọ̀ ẹ̀wù gbogbo èèyàn lọ́lọ́run ló ń ta fún ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù nínú àwọn èèyàn wọ́n ti dúpẹ́ fọlọ́ ó túmọ̀ sí pé díẹ̀ nínú wọn ni máa ń dúpẹ́ fún un wàrà gbogbo wọn lọ ẹ̀fọn ọmọ ìdúpọ̀ ẹ̀fọn torí gbogbo wọn ló ṣe àjùlọ kan ẹ̀dí káwọn máa bẹ̀ ẹnu péńkì tí ń dúpọ̀ ẹ̀fọn lọ lórí àjùlọ tó lọ́wọ́ bá ti fún un nítorí ṣíṣe bẹ́ẹ̀ orí ńlá ń bẹ́ẹ̀ fún un àìṣe bẹ́ẹ̀ àbúrò pọ̀ nù kọ́nà ọ̀sán torí ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú tẹ̀lé fún gbóná làwọn ilé ìsàkùn tí wọ́n fi dẹni tí ọlọ́wọ́ bá pa tí wọ́n fi di ẹni tí ọlọ́wọ́ bá pa ní ibi tí wọ́n ń sá lọ. Ànábì ní sallallahu alaihi wasallam. إن كان وأن إذا سمعتم إذا سمعتم بالطاعون بأرض إذا وقع الطاعون بأرض وأنتم بها فلا تخرجوا منها وإن كان بأرض فلا تدخلوا إليها wọ́n ní sẹ́yìn bá gbọ́ pé ìgbóná ń jà nílùú ìgbóná ń jà nílùú tẹ́ wà ẹ gbọ́dọ̀ jáde àsìkò tí gbóná bá ń jáde àrùn gbóná ẹgbọ́dọ̀ jáde kẹ ẹ wá ń bẹ kẹ ẹ máa wó oògùn fún bẹ olóògbé ju kẹ ẹ jáde lọ. إذا سمعتم بالطاعون وأنتم بأرض فلا تدخلوا إليها وإن كان بأرض وأنتم بها فلا تخرجوا منها tẹ́bá gbọ́ wípé ìgbà ń bẹ nílùú kan tẹ̀yìn ò sí ń bẹ̀ ẹ gbọ́dọ̀ wọ lóyún torí tẹ́ bá wọ bẹ̀ ìgbóná ń bẹ ní àrùn tí máa rà tẹ́ bá ọ̀dọ́ ṣe é ṣe kọ́ kẹ́kẹ́yìn náà kó àrùn yìí kẹ́tún wá tàpá wọn lọ. tó bá ti fẹ́ lẹ́nu tẹ́ wà ànábìsọ̀lá àti ọ̀làdá ìgbọ́dọ̀ jáde jù ẹ gbọ́dọ̀ jáde nù mí nítorí tẹ́ bá jáde ó súnmọ́ kẹlọ ta fáwọn mi tẹ́lẹ̀ bẹ nínú àwọn bíntín nínú àwọn ẹ̀kọ́ àìníye ìdánilẹ sọ̀rọ̀ bá aṣọ náà kọ wa nípa tó tún jẹ náà báwo láti fi máa sọ àlàáfíà wa. ó tún wá nínú àdéhùn mi nígbà nàbẹ Muhammad sọ̀rọ̀ bá aṣọ náà wọ́n sọ nípa àgbo náà pé inna hadha saqama uddiba bihi al-umam qablakum àárẹ̀ ìgbóná ọlọ́run ti fi ṣe ìbáwí fún àwọn ẹni tí fún àwọn àjọ tuntun síwájú yìí ó fi ìgbóná ó fi ṣe ìbáwí fún àwọn àjọ tí wọ́n síwájú yìí. فإذا سمعتم به في أرض فلا تدخلوها torí ẹ̀ tẹ́ bá gbọ́ pé gbóná ń jà nílùú kan ẹ̀ gbọ́dọ̀ wọ bẹ̀rẹ̀ precaution ẹ̀yin náà ti sọ nínú ma ìwòsàn wípé prevention is better than cure àwọn lábá ti sọ látọ̀jọ́ tó ti pẹ́ wípé al-wiqayatu khayrun min al-ilaj pé ìgbọ́ràn ọ̀sán ju gbogbo ògùn lọ tọ ẹ gbọ́dọ̀ wọlú tó bá wà wà ìdá wọkọ àbí ọgbìn wà ẹnitún bí ha tó bá ìṣẹ̀lẹ̀ ńlu kan sẹ́yìn wà fẹlẹ tọkùrọjù fi rọrùn mí ẹ gbọ́dọ̀ jáde kúrò nílé lẹni tí ń ta fún àrùn ẹ dúró síbẹ̀ títí tẹ fi rí wọsùn ǹjẹ́ bẹ́ẹ̀ náà wà ní gbogbo àwọn àrùn yòókù bíi eléyìí lè dáná bí wọn sallallahu alaihi wasallam tí wọn sọ fún wa nípa àgbóná àwọn àrùn míì náà wà tí wọn jẹ àjàkáyé àrùn gẹ́gẹ́ bí ọ̀fìnkìn adìẹ ìwé ìtúsẹ kọjá bẹtìrìù eléyìí náà á rí i pé àrùn kan ní náà máa rán àbí gẹ́gẹ́ bí ọ̀fìnkìn ẹlẹ́dẹ̀ẹ́. èyí tí ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ayé subhanallah ẹ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa lè pítọ̀ gbàtó ti dé pé adúpẹ́ fọlọ́ mùsùlùmí làwọn àwọn ìjẹ lẹ́dẹ̀ kápọ̀ balẹ̀ ó ń ṣẹlẹ̀ ẹlù tí ò ti dẹ̀ kankan ní ìrùsà ojú ni àrùn yẹn débẹ̀ ọ̀sẹ̀lẹ̀ dẹ̀ kankan bẹ̀ káwọn ẹsẹ̀ tí sọ̀dútọ̀ lẹ́lẹ́dẹ̀ nítorí pé ẹ mọ̀ pé ìlú ti lu àwọn orílẹ̀-èdè ti lu ká wọ́n ti lu dára wọn báyìí. ẹni tó bá lọ sílùú tí àrùn yẹn wà tọ́jú ọmọ sàwọ́dí tó wálé ó lè ti kó kó irú ẹ̀ lọ́sẹ̀ lọ. àbámu àlùmí náà ti ń bọ̀ wá sàwọ́dí wọ́n gbé wọbẹ̀. ó fi di pé apá kan náà àwọn èèyàn wọn á dá mẹ́rin pé àbíkún tiẹ̀ dájú ọdún yìí dúró ní káwọn lọ sí ájú lọ́dún yìí àfi mọ bá yanjú ọ̀rọ̀ ọ̀fìnkẹ́ ẹlẹ́dẹ̀ ọ̀sọ̀fìnkẹ́ ẹlẹ́dẹ̀ ti ń pa àwọn èèyàn yìí. Tàbátì Bálára ti pè báàgì yín tẹ̀ ń di o, lọ́dọ̀ ẹ̀mí o, à ẹ dákun ẹ̀mí ti orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ àlọ́ àrùn kan bẹ́ẹ̀ àkákú sọ. Ẹlòmí ò pé káwọn òkú sọ, subhanallah. So, a rí pé irú àwọn àmì náà wà tó ṣe pé àwọn náà dàbí yìí. o nípa pàwọn náà máa ń tẹ̀lé. alákùlà ha èyí tí a lè ti torí rẹ̀ sọ fún yàn na má jáde má wọ ibì kan má jáde ibi tó wà má wọ mi na láti ìsítí láti tó jẹ́ pé ọ̀fìn kí ń bẹ́ẹ̀ ló bá ọba tá àbí òye so ìgbà tó ti jẹ pé ọ̀kẹ́kẹ́ ẹlẹ́dẹ̀ ń bẹ ń yín tí tí wọ́n ti gbogbo ló yẹn pé bẹ̀rẹ̀ ní mẹ́tíríkò ìlànà yẹn ti bẹ̀rẹ̀ kó gbogbo ọmọ mẹ́tíríkò yẹ káwọn jáde wọn náà ta ayé wọn ni wọn lọ dá kótó ìdílé ìlú wọn di ìlú ẹ̀rí nǹkan mẹ́wọ́n òṣòwò ni màálùú wọn lọ́dọ̀ tí wọ́n ìdí ẹlẹ́dẹ̀ làwọn ti rí wọn á dá wàhálà lẹ̀ ilé tó yẹ fún pẹ́lẹ́dẹ̀ ọgọ́rùn wọn á di fún pẹ́lẹ́dẹ̀ ẹgbẹ̀rún síbẹ̀ ní owó náà sáni wọ́n fi wá di ọ̀fìnkìn ẹlẹ́dẹ̀ múyà ọwọ́ alẹ́ débi pé tẹ́ bá jọ bọ́wọ́ pẹ̀lú èèyàn yọ̀ọ́ta fún ọ tẹ́ bá jọ jókòó bí tó fà nínú mímí rẹ̀ wọn náà ti gbé ẹ̀rí kọ́ náà sàn wá tó táwọn yẹn bá péjọ tó máa ń jọ sọ̀rọ̀ níbi kan náà bá ti jókòó yìí sẹ́nìkan bá ní àbí bá kó tètè sílẹ̀ subhanallah so àwọn eléyẹn tí ìbá ti ṣètà ní sọ̀rọ̀ àṣọ àṣọ wí á lo àwọn àdéhùn yẹn láti fi pé á nǹkan dáàbò nǹkan má jáde ní ti kàn yẹn wá nǹkan dáàbò kẹnu wọ̀ lójọ wa ṣùgbọ́n nígbà tó ti di kárí ayé ni ọlọ́dà kò jẹ́ àárẹ̀ o ẹ̀kọ́ náà fẹ́ràn àkókò lórílẹ̀‐èdè àwọn àti ní nǹkan tọ́jú tó pọ̀ sá kó lọ́dà kókó sàánù akọ́mọ̀jẹ́ àárẹ̀ tí ẹ̀ bá wo bí ẹ ti ń tọ́jú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀ ṣe nàìjíríà nàìjíríà tí olórí orílẹ̀-èdè ọ̀yá ti ń lọ lùmí pé kí wọ́n ti tẹ́kọ̀ọ́ fóun àbẹ ẹrí nǹkan bẹ Ọlọ́run dákun ṣàánú wa ọmọ bá ṣe rí dákun mọ jà á rí a orílẹ̀-èdè ilé ìgbà Ọlọ́run kó tún ṣe ni kò sọ síbi kò sí iléèwé kò sí kíntúni òtún kí lọ wà mo fẹ́ pé kíni òtún sí àní kí ló tiẹ̀ wà ọ̀jẹ̀lú àbójẹ̀lú ọ̀jẹ̀lú báwọn a ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n ọ̀jẹ̀lú lọ́wà òṣòṣèlú lójú wọn máa ń ṣèlú ní gbogbo títí oníjókèdè kòkò gbogbo èèyàn níjókòó sílùú láì rí sẹ́ àbẹ́ rí nǹkan mẹ́rin èèyàn ń tara rẹ jẹ olóhùn táwọn èèyàn jẹ ẹ̀ka gbálẹ̀ náà ti gbé blọ́ọ̀kù lílẹ̀ ẹ̀lẹ́ ti gbé kọ́tà kọ́tà aró èwo nìyẹn wọ́n gbálẹ̀ nípa wọ́n ti ń to wọ́n ń to blọ́ọ̀kù lọ pé yẹ àwọn ti gbé kọ́tà fún agbára ojú gbogbo ìwọ́n jẹ lónìí torí pàtó àwọn torí pé abáyé nù kíkíní yóò lè bá àtọjọ o yẹta á gbé dáadáa no ta fún yín instruction yẹn just lay the blocks. ṣé <laughs> mo pé eléyìí náà wọ́n ti ṣe onítọ́jọ́ bí dẹ́sẹ̀ mọ̀ mí ní ti ń wó subhanallah ìlú yín nípa kìí ṣèlú ẹlòmíràn ní kẹlẹ́ ọmọ tún ṣe bá ẹníjọba tiwantiwa kí á lọ́wọ́ wá ọlọ́run bá dákun ṣàánú wa lórílẹ̀‐èdè túbọ̀ tún ṣàánú wa wàláhì àbí any level nínú àwọn kẹtì bẹ́ẹ̀ láyé àbí ti any level nínú ti bẹ́ẹ̀ láyé so ẹ sì rí i pé táwọn mí náà bá ti débẹ̀ àwọn ní ìlẹ́mìí pé wọ́n tún ṣe wọ́n mọ̀ wo tẹ́ni tó síwájú kó jẹ àwọn náà fẹ́ kó dọ́bù triple pé à kẹ́ni tẹ́ bá gbọ́ fún wọn pariwo pé allocation dínkù kì í ṣe torí fún wọn fẹ́ ti sẹ́kórí léde owó tí wọn kó mi ní kò ní tó nǹkan sòtúrí ọlọ́pàá sànù wa àwọn nǹkan míì tó yàtọ̀ sí dánilẹ sọlá àṣọlá sọ agbáyàn máa agbáyàn ọlọ́run lakọ́dá kọ́kọ́ sànù wa kó sọ alọ́kàn nínú ẹni tí bọ̀ tí fi ètò sàǹfà nínú nínú ẹni tẹ àti wọn àmọ̀ tó gbogbo ibi tá a bá wà náà ní kò tilẹ̀ wá bá wa kọ́ wa túmọ̀ sí ká lọ́ọ́ máa wá kó ká wa sí ká máa wá kó ká gbogbo kùsìbí tá a wà tá a ní kú àá ọlọ́run bọ̀ kẹ̀kẹ́ fọ ara ń para yín ẹ̀mí ní èsì ti yan ọlọ́run lónìí ọlọ́run sì fẹ́ kẹ́ ẹ sọ kẹ́ ẹ sọ àlàáfíà yín kẹ́ ẹ sọ ẹ̀mí yín ọlọ́run bá kọ sọ wa ọlọ́run bá kọ sọ wa lọ́kàn ní ọjọ́ nífẹ̀ẹ́ àyẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ òdodo subhanahu wa ta'ala la ilaha wa atubu fún wa ìyọ̀ tó yẹ pé ó ní àárẹ̀ wọn ọmọ ní láti ṣe operation operation tó lè wá ṣe fún yẹn ó máa tẹ̀ ní àtúntò náà bí a more than twelve fourteen hours afẹ́fẹ́ ìwé tó wáyé pé mùsùlùmí ní ìrìn tí ẹkún lè máa kírun gbogbo àtọ́lẹ̀ sí bẹ́ẹ̀ nìyẹn ó máa wọ̀ conscious kò ní. tọ́lá ti jẹ́ pé kò ní làákàyè ọlọ́run bá ti mú un kó nígbà tí wọ́n sọ pé ṣọ́ọ̀ṣì tó bá ti jẹ́ pé kò ní ní làákà ìgbà yẹn throughout ọlọ́mọ náà kú àmọ́ yóò ní làákà yìí yóò sì máa ń ti lọ yóò sì kọ́bẹ̀ wọn mú lọ jesus wọn mú bọ̀ yìí so àsìkò tí wọ́n fẹ́ sọ pressure fún sí ọjà sí kò rán bọ́bọ̀ àwọn olùmọ̀ọ́nì kòkòrò ó lè ké bọ́ọ̀ àti àfọ̀ ìpapọ̀ ọ̀la àkùtọ̀ wa ó sì lè lọ́la kó ké bọ́ọ̀ àti àfọ̀ ìpapọ̀ àfọ̀ yọ sàn àmọ́ tó bá jẹ́ pé kò ní làákàyè ní ìgbà tó ń ṣe operation yẹn irun mi sọnà lórí rẹ náà parí kò sọ. láti bí ó ń tẹ̀lé bí developer àwọn tí wọ́n tẹ̀wé kalẹ̀ kó bá ọdún méjì ojú mi àbí ọdún méjì. ọkàn mi alhamdulilayi kò sí ní tó burú mbẹ lópin ìgbà tó bá ti pé lẹ́yìn ìgbà tó ti kú ṣára ẹnu yọ lẹ́yìn ìgbà tó ti kú ní kíkú tí sẹ̀rí àfọwọ́ ni ni wọ́n yọ ọ̀kan torí ikú oríṣi méjì lọ́wọ́ ikú tọ́sípẹ́tù wa ikú ti sẹ̀rí àwa ikú tàwọn ní kílíníkì òní wípé tí ọba tẹlẹ̀ wípé ọpọlọ àti ọkàn connection tó wà láàrin wọn kò sì lẹ̀ lọ́nà tó ṣe pé ọkàn ò lè ti ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ mọ́ kó tún padà so ọkàn ti dáṣẹ́ dúró so àbí ọpọlọ kò rí ẹ̀jẹ̀ tó ní láti ọkàn mọ́ àwọn wàá sọ pé ó ti kú ikú bẹ́ẹ̀ jì so tó bá ti kú ikú bẹ́ẹ̀dì ìgbà náà ni gbogbo àwọn oríkì rẹ̀ tó lòun fi tọrọ lè wúlò ẹni tó bá kú kú bẹ́ẹ̀dì ni wọ́n lè lo àwọn oríkì rẹ̀ nítorí wọ́n á jẹ́ kí wọ́n á gbé lọ sí intensive care ibi tí wọ́n ti máa lo àwọn ẹ́ńjìnì fún tí wọ́n máa pọ́ǹpù ẹ̀jẹ̀ láti máa lọ sọ́pọlọ tí wọ́n máa padà tí wọ́n máa lọ tí wọ́n máa padà yóò wá wà ní ipò unconsciousness tí ò ní mẹ́tọ́ wọlé tí ò ní mẹ́tọ́ ṣe kínní àmọ́ yọ dàbí ìgbà tí ń sẹ̀mí tó ṣe kí ẹ̀jẹ̀ ń lọ ń bọ̀ ẹ̀jẹ̀ ń lọ ń bọ̀ àwọn àtòrí o ti kú nù wọ́n mọ̀ wá fámìlì rẹ̀ tí ó kọ́ bọ ìwé kó ti kú tẹ́bá ti kọ́ bọ̀ ìwé kó ti kú tó bá ní òun donate kínní kan nínú ara òun ìgbà náà làwọn tètè yọ so ìgbà náà ló lè wúlò sínú sẹ́ríà ẹni tó ti dẹ́gbẹ́ ọpọlọ ń ṣiṣẹ́ àìkòkàn rẹ jẹ tí ó lọ sínú ọpọlọ ló mú kọ́ dàbí ìgbà tó ṣe pé àpò dàpọ̀ kò tí ì kú tán nínú sẹ̀rí àpótí ó di gbà tó kàn ọpọlọ bá sọ sẹ́sílẹ̀ tán ìgbà náà láti kú tí ọkàn àtọpọlọ bá sọ sẹ́sílẹ̀ tán tí nǹkan kan bá lè wúlò oríkèé kan rẹ̀ ọ̀ mo pé yàtọ̀ tó wà láàrin àwọn ní mẹdísìnì na torí ẹ tó bá ní pẹ́yìn ìgbà tó ti kúkú etí ṣe ikú sẹ̀ríà ọkàn ti dáṣẹ́ dúró ọkàn ọpọlọ náà dáṣẹ́ dúró kò burú ẹmọkàn rẹ wọn ni kò ní wúlò ń gbaná àtẹtọ pé ìkànnì alàyè lẹfẹ yọkàn rẹ tọlọ bá bá kọ pé yóò dìde ńkọ kọ á dìde láì lọkàn ìtumọ̀ ti ṣẹlẹ̀ àwọn na àrègbèsọ. kò sí tó burú lókun ìgbà tó bá ti pé ìgbà tẹ wà láyé nǹkan tí wọn bá yọ nǹkan lára yín òkú kẹyìn òkú pé kíndìn ẹni méjì ẹtì tó ní ìjọba fẹni tí ò ní kankan so kò burú lókun ìgbà tí wọn ti ṣe wọn ti tẹkọ fún yín pé tí wọn bá mú o ẹ̀yin náà ní kú o torí pé tí ẹni fẹ́ gbẹ nìkan lè fọ́ mọ́ pa ara rẹ̀ so ẹ̀yin náà ní kú ẹ̀ lè fún un torí àdéhùn ànábì wọn. الله عليه وسلم tóní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al gbogbo ẹni tó bá ní agbára ní láti sọ ọmọ ya rẹ̀ láǹfààní pẹ̀lú kàkà kó sí láǹfààní. àmọ́ bíi pé ẹlójú mi kan kẹ́ fún kọ́ àwọn kankan wà tó lè pe nù ẹ̀yọ apá mi kan kẹ́ fún wa. gbogbo wọn pé bí ọba ti kú kò sí wòye lè jí padà ní táǹkà àwọn rẹ̀ nítorí àwọn àpéjọ bẹ́ẹ̀ a máa rí pé bí o kò tí ì pẹ́lẹ́ pọ̀ náà lọ́sọ pé èèyàn kan kú tó ti sin fún like four days kú dẹ̀ jẹ́ pé wọ́n á lọ wú sáré àbí kọ́kọ́ ṣá àwọ̀ ara ti kọ́kọ́ wú sáré kó dẹ̀ tún lọ́bẹ̀ tún gbé èèyàn tó tún bá wọn sọ̀rọ̀ normally tó. wọ́n bá ní sáré. nǹkan kan wà ní pé kí wọ́n tún dí. àwọn màá ń gbà wọn débẹ̀ kí ni wọ́n bá ń bẹ̀ ojoko sojoko nínú sàárì àbí lóde. inú nǹkan kan wà kan so àṣà àgbọ̀ ní ìfẹ̀yà obìnrin ni tó yẹ kí wọ́n. mo ní ìsìngbà ọba tí wọ́n bá nu sàárì ní àbí lóde sàárì. wọ́n ti wú sàárì. wọ́n bá nu sàárì ni wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n mú lọ lé ní kò ọ̀dàkù sọ̀nà pé dídàkù ń bẹ tó lè ṣèjọ́ mẹ́ta àbẹ́ màbẹ́ eléyìí ò tí kù ọ̀dàkù. ṣé ẹ̀yin ní ìsìngbà tó sọ̀rọ̀ ẹ̀yàn wàá gba ẹ̀fì lẹ̀ ẹ̀ní mú lọ lé. abẹ́dẹ̀ abẹ́dẹ̀ ẹjọ́ kú ló ti pè ọ̀dàkù ni fẹ̀ntó sì dàkú olè dàkú jọkàn méjì mẹ́ta bẹ́ẹ̀ lọ sotí ó sì ga jù kò tí kù tó ti kú ni kò ní sọ̀rọ̀ náà tí wọ́n mú lọ ilé àbí wọ́n kàfi ilẹ̀ wọ́n béèrè ahán torí wọ́n dákú ni eléyìí ò sí nǹkan bàbàrà mi ó ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́ àìmọye wọ́n gbé kalẹ̀ wọ́n gbé lọ síbi náà ti fẹ́ wẹ̀ kú tó ti pé ìwà sẹ́ni tí ó wẹ̀ kú múra tó ń pọnmi tó ń ṣe gbogbo ẹ̀ ló kú ẹni ń pè ló kú bá dìde bàbá jẹ́wọ́ ẹ̀kú bá túlẹ̀ ẹ̀ ń sá lọ ní ìsí ìkú ìkú rẹ̀ ti wọ̀ mí lásán báyìí pé à ẹlòmí wọn ti wọ ẹ kankan wọn lè ti kí lè má mú kírun sí la lódìde lè má mú túlẹ̀ pé à ìfẹ́ ètò kù kò tí ì kú ọ́dá kú ni ẹni tó bá ti kú kò ní dìde anabi sọlá àti náà ti parí ọ̀rọ̀ wọn ni ana awuwalu mẹnusẹ sọkọ anahol ọdọ yọ ọmọ kẹyà àwọn làkọkọ ẹni tí lọ kọkọ la ń fún bí ọgbẹdẹ eléyìí ń dákú ni na náà tọ́lọ́wọ́n bọ̀ bá ti fẹ́ pààyàn pé ó kù ni kò ní tontigbà ti bò ẹ ti pàdé ọlọ́wọ́n bó sọ ẹni ọmọ mi ọlọ́wọ́n ti kọ́ àìmọye èèyàn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tọ́ bá bẹ́ẹ̀ tẹ́gbẹ́ ti lọ sí sínú sàárè torí ẹ̀ ló ti àwọn nǹkan ti pọ̀ kí wọ́n wo owó sọ́tì kú lódodo àbí wá àwọn dókítà bá wo kí ni kí wọ́n bá tán lọ́wọ́ ẹ̀yẹ yẹn ti kú dáre àbí bẹ́ẹ̀ kọ́ ó sì lè jẹ́ kókò tí àbí èyí sẹ́kù bọ́lá dákú kọ̀ dákú rí èèyàn dákú rí lé yín òjẹ́ mọ̀ sọ wọ́n bá ti gbọ́ ẹ̀ wọ́n bá ti lọ páàkì ẹni ẹlẹ́ni yọ bàbá ara rẹ̀ nù lẹ̀ ẹ lò lọ́mọ sọ́kùkù fẹ́ jáde ibi tó kù sí náà àwọn nǹkan míì ọmọ strange létí wa àmọ́ gbàtà wòye lò fún ọlọ́run ló gbé ká máa sè níṣẹ́ Saudi ẹnì kan ò lè kú kún sí lọ síbẹ̀ láì jẹ́ kí wọ́n ní medical report lódodo ti kú dókítà tó sì wòye ọkọ ẹ sì gba certificate of death tó bá wà lọ sílẹ̀ ní sékìnì ìgbìrò ilé àwọn ẹ̀sìn sábàbí kan wá bí kí wọ́n máa ń sáré lọ́ba dìde ẹni tó kọ́ kó ti kú ní tí ó sì fi kú dára àbí òye tó gbogbo nǹkan yẹn ara ti islam wà nítorí pé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ fún ìyẹn dàkú gbà ìgbẹ̀yìn tó sì dàkú ìràn pípa tó bá wọ náà láti jẹ ni ó jì tó ṣẹlẹ̀ báyìí náà àríkù sọ. lórí lórí àṣà olùfẹ́ arábìnrin kan ní máa jẹ ọtí jẹ sí àwọn akẹ́kọ̀ọ́ ìlú náà wọ́n á dàbí wọ́n dìde ọ̀dọ̀ wọn ní gbọ́dọ̀ lórí pé wọ́n béèrè wọ́n béèrè ọkọ̀ bá tó padà. ọtún kú padà àtúntò gbónú. àyè àwọn àwọn àbábà sọ pé pé ká tó wẹ̀ yín àbí wọ́n kí wọ́n ti dá. alhamdulilayi mọ̀tẹ́ ti wẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀ wẹ̀ àlàyé ní ìsìn wa tó ti wẹ̀ ní wẹ̀ kótó àbí ẹ̀yọ́ àbójú kú tẹ́lẹ̀ àbí tá a bá sọ kó ti kú kó ti sí kú tó gbèsè jẹ́ ẹnu lẹ́yìn lẹ́yìn ẹsẹ̀ nǹkan tán láyé àwọn anabi Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan ó kú ọ̀dà kú àbúrò rẹ̀ ló kú ìwà bẹ̀rẹ̀ pariwo wọn sọ yẹ kó pariwo ó bẹ̀rẹ̀ pariwo aláàánú ẹnìkejì lẹ́yìn ọgbà ẹni kékeré ní kan lábẹ́ ẹ̀sìn pààlù pàtàkì. ó ní òwì kankan àti táwọn alẹ́kọ̀ọ́ kò bí mi lé pèsè bẹ́ẹ̀ ìwọ nìkí lẹ́yìn ọgbà rẹ̀ ìwọ làlánú rẹ̀ ọlọ́run wa ń kọ́ ẹ̀bí èyí wa ìwọ dákú ni o tó tún àtàtì lẹ́yìn so nítorí ẹ ọkùnrin yẹn wá sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ tẹnìkan ni wọn bá sùn kó fòyún lẹ́yìn kó òun ọ̀yà bẹ̀rẹ̀ tó wọn wá wọn sọ ẹ bọ̀kárí àti nígbà tó wá padà kú ó tún sẹ̀mí tó pọ̀ má tó padà kú ẹnìkan gbígbé arò fòyún ṣẹlẹ̀ ẹ̀ máa fi pé irú àwọn kan yẹn máa ń ṣẹlẹ̀ tó ẹni tí bá ti ń ṣe iṣẹ́ awọ ẹ̀wù tó bá lóun ó ṣèwé nípa tójú òun rí omi ẹ̀rù pa àlọ́ lásán lè máa mú dẹ́gbẹ́ kò ní sẹ́jú kákìrún sókù láàlọ́ tó bá ní kó òun ṣèwé ń pa tójú òun rí ẹ̀sìn bá lọ lánàá nítorí pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá tí kálukú bá rí ló lè sọ àìmọye òkú ọ̀fẹ́ bí òun sí la tó dìde tó ń pè kò kú tẹ́lẹ̀ náà yóò dìde ní wàá bọ̀ àwọn àwọn akọ pé kíta ni kí ni ṣẹlẹ̀ ni ó dìde ni ìmáàmù kan túlẹ̀ nítorí pé kí lélẹ́yìí torí ẹ ẹ̀mí kálukú tún fi mú yín wá ipe wá kí òun sí la ibẹ̀ ti gbà kó ti ṣe kíni ó ti kùnù òkú wa ń fi tọ̀ kí ló ń ṣẹlẹ̀ náà rí kí ló dé alààyè ni kò tí tó yé wa tó ń torí délé ló ṣe jẹ́ pé tẹ̀lé ìlànà tí sáàmù wa ti dàbí kó jẹ́ pé wọ́n ti wádìí mẹ́díkálì sílé ìdìbò àbí òjò nítorí pé àwọn náà lè gbé tábíyà rẹ̀ ṣẹ́ṣe kókankókan ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan tó gbẹ́ gbogbo eléyìí tẹmọ pé tí wọ́n bá wí ẹlòmínà lè takò ẹlòmínà lè gbà wọn tó mọ̀ pàǹkan fẹ́tàlú ahẹlẹ̀ dẹ́gẹ̀rẹ̀ nǹkan tó ná ta ló ẹ̀kọ́ tó mọ̀ pa rẹ̀ tó kẹ́ mọ́ ti sábà bí àti pààyàn tó ti. ọjà ló ṣe jẹ. àwọn ìwé àgbẹ̀bá ọ̀sán pa nǹkan kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lọ àwọn bí máa ń lọ láti láwọn ti fi gbẹ tí wọn máa ròyìn àwọn kan nítorí máa fi ń bò wọn ni ṣùgbọ́n àwọn á ti ṣe. kí náà láti gbọ̀ngbọ̀ kẹfẹ́rí kẹfẹ́rí lẹ́ pè fa aláǹsọ̀rọ̀ mùsùlùmí kẹfẹ́rí kan olóńdàkú fún àtàjì tẹ́lẹ̀ gan-an sọlọ́rọ̀ kadà lè gbà tẹ́lẹ̀ sí nkẹta fẹ́ fọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà mọ̀ dákú mo jí àní kẹta fẹ́ fi wáyà rẹ̀ sunna anabi sọlá àtúnlá ti pé àní jẹ ní kọmẹt mo rò bóyé tí máa ń sọ pé àwọn tó ń sọ pé kíní kan pọ̀ wọn sọ fún kò sí ní abẹ́ mi. wọ́n fi pé so ara àwọn tó lọ sí òyìnbó ni ara àwọn ọ̀gá ìlú ibiṣẹ́ so bóyá gbọ́dọ̀ ní òun náà ti so agbo ẹ̀ wá fún pé wọ́n so wá ní kán padà lọ gíìgì bẹ̀ kọ́ lọ wá pé òun sọ̀tọ̀ ti pé bóyá ìbẹ̀rẹ̀ agbo jábọ́ sí so ńgbà tó máa padà débẹ̀ wọ́n á rí ẹni yẹn tó yẹ pé ó ti wà bound pẹ̀lú àwọn big big big big chain so wọ́n á fẹ́ wọ́n dà wọ́n á fẹ́ bèèrè pé ṣé ó possible ni pé because chain kọ́dà tó jù lọ kọ́dà tó jù lọ ẹni tí máa ń ṣiṣẹ́ lórí tẹ́ tí ń ṣe ọdẹ lórí tẹ́ tó nàbà ní kó wọn ṣe wíwá <laughs> yọ ya yẹn lẹ́yìn torí pé àwọn àmì oríṣiríṣi ń ṣẹlẹ̀ torí nìṣó lè fẹ́ gbé sàárè ọmọ ọmọ pa àwọn tó sùn kú síbẹ̀ nǹkan mi ìjọba rẹ̀ ọ̀nà yóò ṣàtò mẹ́rin mẹ́ta kò lè kú tó ń gbọ́ tí wọ́n ń gbé ẹ tó bàbá. tó anábì sọ bá sọ́nà tó parí ọ̀rọ̀ ìyá ń bẹ́ sàárè ìkẹ́sìn bẹ́ sàárè ìyẹn kọ́ ní òde ń ni ọlọ́run so lẹ́yìn náà ọ̀rọ̀ sàárè yàtọ̀ sọ̀rọ̀ ní ayé. bẹ́ẹ̀ mọ̀ níjẹ́ ojú sáré oṣù fún màlẹ́kà méjì sùn abáyé bẹ́ẹ̀ ó sùn ní kéèyàn ojókòó wọ́n mọ̀ agbogbo ló fẹ́ jókòó sí àní yóò jókòó sẹ́ wọ́n tún máa bí léèrè máa gbọ́rọ̀ ọ̀yọ́ màdá tó tún máa gbọ́rọ̀ ẹsẹ̀ bàtà yìí kò ní lè ni torí alimami zahabi rahimahullah wọn ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ nínú tírà àwọn alkabair alkabair tírà tó ti pé náà lọ́pọ̀lọpọ̀ akámáká láti fi dẹ́rù bá àwọn èèyàn tó máa hùwà ká ó tilẹ̀ jẹ́ pé tírà yẹn àwọn ìròyìn ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti fún wọn fẹsẹ̀ rinlẹ̀. àwọn àlọ́ wọn kún bẹ́ẹ̀ tí ọ̀fẹ́ sẹ́yìn lẹ̀ ní tíra kaba yẹn torí ẹ̀sẹ̀ bá rà wọ́n tún ti tíra mi wọ́n sì ní tẹ̀lébù alikaba yẹn wọ́n jọ torí yóò dáhàbí àgbáni nínú olùmọ̀ nípa àdé tí àwọn wọn kọ tíra lódodo tí wọ́n ti dá wọn ni ìgbà wọn kọ tí wọ́n ti mọ̀ dáadáa àbí bẹ́ẹ̀ rẹ̀ ni wọ́n kọ àwọn àlọ́ kan wà ń bẹ̀ tó ṣe pé ẹ mọ̀ gbọ́ táwọn afá kàtà ṣe ké sẹ́ẹ̀tì parú rẹ̀ ẹgbẹ́ nìkan kó bọ́ọ̀rọ̀ rẹ̀ kan yá máa nù wọn á lọ ọ̀rẹ́ rẹ̀ ti kú wọn á ní kọ́lọ̀ bí kan gà kan gbogbo òkú tọ́ba jẹ́ ní rí wọn rí bá sọ̀rọ̀ mẹ́jọ báyìí tọ́ba lọ bá bẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àwọn ọ̀sẹ̀ tí ò ní tí ò ní tí ò rí nìkan tí ó fẹsẹ̀ jókòó sí. bẹ́ẹ̀ náà ni ìtàkà tún wà ń bẹ̀ báyìí bí ẹnìkan wọn ti tún tán ṣùgbọ́n níta fi mọ̀ ìgbà tí wọ́n jọ ìgbà tí wọ́n jọ síra yẹn á rí i pé tí wọ́n mú wá nínú rẹ̀ àwọn nǹkan tó fẹsẹ̀ nílẹ̀ nìkan ní gbogbo àwọn àlọ́ yìí nítọ́jọ́ bẹ́ẹ̀. nínú àwọn àṣà tó tún wà bẹ́ẹ̀ nìkan nìkan wọ́n ti ń ta nígbà wọn sí so nǹkan wá já bọ́lá pọ̀ ẹnìkan sínú sàárè rẹ̀. àwọn máa ń bọ́ sáhàbì ọ̀rọ̀ táwọn sọ ní kì í sọ̀rọ̀ nǹkan bíi seven hundred years ago pé ìgbà tí kankan á jábọ́ sínú sàárì rẹ̀ àlìmáàmù Zahabi wá ní wọn padà wá sí sàárì wọn wá wulẹ̀ ìgbà tí wọ́n wulẹ̀ wọn bá bá pé ara ẹni tí wọ́n ti sí sàárì ti gbiná ti ná à wọn lè súnmọ́ bẹ̀ gbogbo ta ló mú náà lọ bẹ̀ nítorí alánàbì sọ̀rọ̀ àti náà sọ̀rọ̀ pé tí àti pé láti máa sinra yín o àwọn ọba bẹ́lọ̀ kẹ́ ẹ máa gbọ́ orí àti ìjẹni tó wà nùtà ṣebí chain lẹ́yìn rí ẹ̀gbọ́ kọ́ pariwo àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń torí délé ẹ̀yin òun rẹ́ni tí wọ́n sin sílẹ̀ kọ̀ sílẹ̀ ti dànù pé kí ni sẹ́mi pé lẹ́yìn òní ìdìgbà ẹ̀sẹ̀sẹ̀ lọ wúsàárì ẹ̀ ń gbé bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀sìn tì ẹ̀ ń pọ̀ pé yes you must ilẹ̀ náà sọ pé no torí ẹ̀já dáadáa ká parí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ látàrí lọ́nà tó tó àṣírí wọn torí pé lójú àwọn èèyàn ní eré ni wọn ọ̀daràn tí wọ́n ń kọ̀rọ̀ náà àríkùn sọ. Nah. Abadan. Akhahu. Kefeli sama ya. أبما يا أفكر إنما المؤمنون إخوة المسلم أخو المسلم أما كبيري <laughs> يسمى إيه يا أمبولاتين كورا نو سبحان ربي الأعلى بس يعني سابقا كمان أيوة أيوة lára ìwọ̀n yàtọ̀ wà conscious ẹgbẹ́ àwọn ilẹ̀ ìyàgbọ́ máa gba ìdúró àti áfíríkà lábẹ́ ìpè mọ́gìrì àti ṣáàyẹ̀ ọkọ̀ tó wáyé pé. kí sàwọn aláṣọ bẹ́ẹ̀ fà kí sì ti pọ̀ kan tí wàá balẹ̀ sí fà lápá kan náà olùmọ̀ wọn sọ pé lè papọ̀ wọn kàn ti wọ̀ balẹ̀ yóò kí gbogbo òun lákòókò rẹ̀ torí ẹni tọ́lọ̀ ń gbà kó lọ́wọ́ àtúnà pé kọ́kọ́ àrùn alápá kan nínú àwọn olùmọ̀sọ bẹ́ẹ̀ ẹbí òye wọn náà sọtà bá wá sọ kan ó túmọ̀ sí pé kejì á lè sọ nítorí kéde yìí náà ni wọ́n sọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك